لا تقذفونا بالشذوذ فإننا سرنا نازل خليل محمد وبقول من شرع الشريعة نسير الشذوذ فإننا سرنا على نهج قديم محمد وبقول ما شرع شريعة نسله وعلى مقولة مكرمتنا تبي وعلى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 فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله من ذلك أقدم إليكم تحية إسلامية مباركة ملفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدب فوالا الحمد لله ọlọ́wọ́ bá rí ṣe pé òun náà ló ní ọpẹ́ èyí tó jẹ́ orin tí ó ga jù tí ọlọ́wọ́ bá ṣe fún èmi àti ẹ̀yin òun náà ní pé ọlọ́wọ́ bá ṣe wá ní mùsùlùmí èyí tó jẹ́ pé à ń tẹ̀lé àṣẹ ìtọ́lọ́wọ́ ọba eléyìí náà ni orí tó ga jù lọ́nà bá máa ń ṣe fún àwọn ẹ̀dá rẹ̀ tí wọ́n jẹ́ ènìyàn àtàjọ̀nù lórílẹ̀ ọlọ́run wa kà wá ìkánú àwọn tí ọlọ́run bá ṣe orí náà fún adúgbò fún ọlọ́run ọba lórí orí náà àwọn abẹ lọ́wọ́ bá kí ọlọ́run bá kópa wá lẹ́yìn tí ó jẹ́ mùsùlùmí. àmín. kí ọlọ́run bá kó dìde lẹ́yìn tí ó jẹ́ mùsùlùmí. àmín tí ọlọ́run bá kó síwájú ní àdìjọ́ náà pẹ̀lú sábàbí àmín. lẹ́yìn wá gbà náà a dúpẹ́ lórí mímọ́tò ìbè kọ́ ṣíṣẹ́kù tí ọlọ́run ọba ṣẹ́wà kù sí orí ilẹ̀ pẹ̀lú àánú ọlọ́run ọba ọlọ́run ọba fi ṣẹ́wà kù sórí ilẹ̀ ọlọ́run ọba sọ wa láti àná títí dòní gẹ́gẹ́ bó ti ń sọ wa bọ̀bọ̀ títí tó dọ́ òní adúgbò fún ọlọ́run ọba lórí àṣẹkù náà ìjọba tí ó gba ọpẹ́ wa lórí ẹ̀. àwọn abẹ ọlọ́run ọba pé tẹ́jọ́ ọlọ́run ọba ṣe wà kù kọ́lọ́run ọba ó ṣe ní nǹkan tí àjánà wa ó fi ga sí i kọ́lọ́run kó má ṣe ní nǹkan tí a fi wọ iná. ẹ wá náà abẹ ọlọ́run ọba fún ìbára wa sọ̀rọ̀ títí òní kí ọlọ́run ọba kó ṣe ní èyí tí èmi àtẹ̀yìn àfihàn ìyọ̀nà ọlọ́run owó tí wọ́n bá wa sọ èyí tí ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ sọ àti ọ̀rọ̀ tó fìdí múlẹ̀ náà ní kọ́lọ́run jẹ́ kó máa jẹ́ ìlàtẹ̀ fún mi kí n sì máa rí ẹ̀sán látara àwọn tí mo bá yín sọ náà ẹ̀yin náà jẹ́ máa gbọ́rọ̀ náà tí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kó sọ gbígbọ́ náà dìrọ̀ fún yín kó jókòó sí yín láǹfààní. ẹ̀sán gbígbọ́ náà ọlọ́run ṣàbà ṣe fún ẹnì kọ̀ọ̀kan yín. la hawla wala quwwata illa billah. ní àná ọlọ́run ọba ó ń bá wa sọ̀rọ̀ ní àná nínú súrọ́tì mọ̀mí. òun náà ni ọlọ́run ọba ló ti bá wa sọ̀rọ̀ láti bí àyà twenty òun náà ni ọlọ́run ọba ti ń bá wa sọ̀rọ̀ lánàá ọlọ́ni fa àwòháyìnà ìlẹ́yìí. Fọ́ọ̀háìnà ọba ránṣẹ́ lọ bá ànábì ọlọ́run ọba tá a mọ̀ sí núhù ọlọ́run á ní kí ni iṣẹ́ tí ránṣẹ́ lọ bá núhù nígbà tí àwọn èèyàn rẹ̀ ò gbà tí ó wá di pé wá bẹ lọ́fín kọ́lọ́run bọ́ ràn lọ́wọ́ lórí wọn. àní ismail pèkà bí ayò ìnà ìnà. ọlọ́run ní ìwọ núhù. ṣe ọkọ̀ ojú omi èyí tó jẹ́ pé ọkọ̀ ojú omi tí a ní kó ṣe yìí yóò máa wà ní àmútó wa ojú wọn máa wò báyìí kò ní kọjá wa ọlọ́run ọba tó ń jẹ́ kí alibá àmà pé òun ka ọkọ̀ lóhùn sí dáadáa gbogbo ọ̀gá ni wà ní àrọ̀ ojú ọlọ́run ọba ọlọ́run ọba ní ní ìtọ́lẹ́gbẹ́ yóò máa wà ní àrọ̀ ojú wa. wọ́n wà yìí náà. ọlọ́run ọba ní lẹ́yìn náà a tún jẹ́ kí iṣẹ́ wọn máa wá láti sánmọ̀ wá sọ́dọ̀ wọn Núhù tí ó máa ṣàlàyé fún ọ bí wọn Núhù ti máa ṣe ọkọ̀ náà. wọ́n ní fàyídà já. fàyídà táwọn ọlọ́run ọba ti parí nípa pé a pa àwọn èèyàn rẹ̀ ọ̀rọ̀ wa táwọn ọlọ́run ọba ti sọ́lẹ̀ àṣẹ wa tá a ti paálẹ̀ nípa pípa àwọn èèyàn rẹ̀ rẹ́ ọlọ́run nígbà tí ó bá fẹ́ tẹ̀lẹ̀ wọ́n pààrọ̀ tànú. ọlọ́run nígbà tí àtànú ogun tí wọ́n ti máa ń ṣe búrẹ́dì ọlọ́run ní nígbà tí ọba rú jáde fún omi ọlọ́run ní tó bá ti wá rí eléyìí nǹkan tí wọ́n nú wo sì lélẹ́yìí. kọ̀sùlù bí ya mi kò lè gba ọjà ìrìnlẹ́yìn. ọlọ́run ìwọ núhù ó wàá máa gbé sínú ọkọ̀ ta ní kò sí yìí akọ àtabo tí ó máa jẹ́ méjì látara àwọn dábà àtàwọn nǹkan tí wọ́n jẹ́ àwọn nǹkan ọ̀gbìn tí ń bẹ lórílẹ̀ ó máa gbé wọn sínú ọkọ̀ náà. wàhálà kàlílà máa sábàkọ alẹ́ ìrìnkọ̀ olómi gbogbo àwọn ẹbí rẹ náà ó kó wọn síbẹ̀ gbogbo pátá ẹjọ wà ń àtàwọn èèyàn tí wọ́n gbà fún ọ ẹjọ wà ń bẹ tani wọ́n jẹ́ eighty ní àná ọ̀sùgbọ́n àwọn fámìlì rẹ̀ kan bẹ ilà máa sábàkọ̀ àlẹ́yìn nǹkan olùmí ní àwọn kan bẹnu wọn ọ̀rọ̀ nípa wípé àwọn wà pẹ̀lú àwọn tí ó parẹ́ ó ti wà nínú kádàrà àwọn tá a ti kọ́lẹ̀ so látara bẹ́ẹ̀ àwọn yẹn ó ti gbáwájú lé wọn lórí ọ̀rọ̀ náà ó ti gbáwájú lé wọn lórí ọ̀rọ̀ tá a ti sọ́ọ́lẹ̀ tá a sọ fún kọ́làm níjó níyì pé ìwọ kálám uktub ìwọ kálám máa kọ nǹkan lẹ̀ ó ní kí ni mo fẹ́ máa kọ ọ̀rọ̀ ní kọ́kọ́ gbogbo nǹkan tí ó tẹ̀lé tá yóò fi bẹ̀rẹ̀ tó fi parí àwọn ilé ọ̀rẹ́ ti gba wájú lé wọn lórí pé ẹni ìparí ni wọ́n ọmọ rẹ̀ kànáàn àtàwọn onúkù ọlọ́dúnpẹ́ ọlọ́dúnpẹ́ ajílẹ̀ wọn lórí pé ẹni parí ni wọ́n náà. wàlá tó kọ́ síbi ní ìfìlẹ̀ di àgbọ̀lámú. ọlọ́run nígbà tí a bá ní kí omi ó bẹ̀rẹ̀ sí rọ̀ tá a fẹ́ pa àwọn èèyàn rẹ ọlọ́ni ìwọ núhù má bá mi sọ̀rọ̀ o nípa àwọn tí wọ́n gbà fún ọ tí wọ́n tàbùsí mọ́ ẹ wọn àti ẹ̀ má bá wọn bẹ̀bẹ̀ o má bá wọn bẹ̀bẹ̀ o má bẹ̀bẹ̀ ọlọ́wọ́n bá sọ̀rọ̀ kankan nípa wọn o. ọlọ́ni kò sí iyèméjì bẹ́ẹ̀ ẹni látẹ̀lì ni wọ́n tí ò sí iyèméjì ọlọ́ni ẹni tí yóò jẹ ẹni tá a tẹ̀lé òun ni wọ́n tí ó sì méjì mẹ́. فاستويت أنت ومن معك على الفلك ọlọ́ni wáyé dáńtà wáyé tà áńtà wà máa ma aka alàlè fúlíkì ọlọ́ni ìwọ Núhù tí mo fẹ́ kọ́ yìí òun ló ṣe nínú àyà kan tó bá ti fẹ́ gbé tó bá ti ń wọnú ọkọ̀ yóò máa sọ pé bísímìláì á wà wa ń tẹ́ bá ti wá tí wọ́n nínú bá ti wá ma aka àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ alàlùfúnikì tẹ́ bá ti bọ́ sínú ọkọ̀ ojú omi. kúlì ọlọ́ni ọ̀rọ̀ tó sọ. ọkùnrin alhamdulillahi alladhi najjana minal qawmi zalimin. ọlọ́ni ọ̀rọ̀ tí kò jáde lẹ́nu rẹ̀ ni pé ọpẹ́ ni fún ọlọ́run ọba tó là wá kó lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n jẹ́ alábòsí àwọn jẹ́ aláìmoore sọ́nà tí wọ́n jẹ́ kẹfẹ́ sọ́nà. ọkùnrin ọ̀bí á mi mú ń dàlámù mùbárọ́ká. lẹ́wọ̀n àgbà náà tí wọ́n ṣe àdúrà ìpè wọ ọlọ́run sọ̀mí kalẹ̀ sí ibùsọ̀kalẹ̀ tó lálùbáríkà ìrẹ́gbẹ́ lọ́rọ̀ bá sọ orúkọ sọ̀kalẹ̀ sí wọ́n pe jábàlú yẹn ní jábàlú àlùjòdì òun náà lọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ sí oníkọ́lọ́wọ́n sọ̀rọ̀ kalẹ̀ láì sọ lálùbáríkà wọ́n ń takẹ́ ìròyìn. bá a ń sàkọ́ ìròyìn mọ́ pé ìwọ ọlọ́run ọba ìwọ náà ni ọba náà pé olóore lẹ́yìn tí wọ́n sọ yàn kalẹ̀ síbi tí ó dáa náà. inna fi dhalika la ayatin wa in kunna mursalin. ọlọ́run ọba ní inna fi dhalika ọlọ́run ọba ní eléyìí tí a ṣe yìí o. ọlọ́run ní àmì ló jẹ́ mújísà ló jẹ́ lórí ilẹ̀ àwọn nǹkan ìmọ̀ ló jẹ́ lórí ilẹ̀ lọ́ta dọ́lọ́ ọba mọ̀ ọlọ́run wà ni pé dájúdájú àwọn ọlọ́run ọba ajẹ́ ṣe pé múkútà nínú náà tá a máa àwọn ọmọ ènìyàn pẹ̀lú pé ká máa rán àmọ́ ìbìlọ́wọ́ àwọn èèyàn pẹ̀lú wípé wọ́n máa gbọ́rọ̀ ọlọ́run ìjẹ́ wọ́n gbà bí wọn ò ní gbà ọlọ́ni àníyà àdígbò láti àmọ́ ìbìlọ́wọ́ àwọn èèyàn pẹ̀lú ẹ̀. ثم أنجانا من بعدهم قوما آخرين ọlọ́run lẹ́yìn àwọn èèyàn núhù ọlọ́run ni àtúnwá gbédìde àwọn generation àwọn ikọ̀ àwọn èèyàn míì ọlọ́run ni agbẹ́wọ̀n jẹ lórílẹ̀ فأرسلنا فيهم رسولا ọlọ́ni àwọn èèyàn tá a yìí ó lè jẹ́ àwọn èèyàn àwọn èèyàn húd àbáwọn èèyàn sọ́ọ̀lì ó lè jẹ́ áádù àbáwọn àbáwọn sàmúù tẹ́ bá ṣàlàyé fún wa lánàá ọlọ́ni arán òjíṣẹ́ kan láàrin wọn agbẹ́dìde láàrin wọn ara sí wọn. àní àbùdó wọ́n á máa lakum min ilahin ọlọ́run ní dáadọ́ náà ni pé kọ́jíṣẹ́ yọ sọ fún pé ẹjọ́ sì fún ọlọ́run kò sí ẹni tí ó máa jẹ́ tó lẹ́tọ̀ọ́ kẹ ẹjọ́ sì fún tó yàtọ̀ sí ọlọ́run tá à ń sọ tí ń ṣe àlọ́. àbàlà tàtàkùn. gbọ́dọ̀ tí wọ́n sọ náà ni pé ẹ̀yin èèyàn àbàlà tàtàkùn ṣé kò kí ẹ bẹ̀rù ọlọ́run báyìí ni kẹ bẹ̀rù yára náà. وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة ọlọ́ni àwọn jàmá nínú àwọn èèyàn rẹ̀ àwọn jàmá nínú àwọn èèyàn ànábí ọlọ́run bàtà arán yìí tí wọ́n jẹ́ àwọn tó jẹ́ kéfèé yìí tí wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n pè ní rọ́ ìpàdé ọjọ́ kan yìí tí wọ́n tún jẹ́ àwọn ẹni ńlá nínú àwọn èèyàn yìí tẹ́gbẹ́ àwọn ni wọ́n ń sọ fún àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ ọ̀rọ̀ tí wọ́n ń sọ nìyí. وأترفناهم في الحياة الدنيا وأترفناهم في الحياة الدنيا àwọn tá à ń sọ yìí ọlọ́run ni a ṣe dẹ̀kùn a ṣe ìdẹ̀ra a ṣe ìrọ̀rùn fún wọn nínú sẹ̀mí ilé ayé lọ́dẹ ara wọn lọ́wọ́ a ṣe dáadáa fún wọn nínú ìṣẹ̀mí láyé. ọlọ́run ní àwọn tá à ń sọ yìí ọlọ́run ni wọ́n ń sọ wípé núhù tẹ́ owó yìí o kò jẹ́ nǹkan kan ìlà àyàfi bàṣàrò lẹ́tọ̀lọ́gbọ́n. bí nínà nínú òwú kò yẹ kẹ́ ẹ jọ́sìn fún núhù èèyàn bíi yín ni ẹni tó jáde náà ni ẹ náà. yà kùlù mi máa ta kùlù tàbí nínú wàrà ṣọ́ọ̀bù mi máa ta ṣọ́ọ̀bù. wọ́n ní núhù yìí nǹkan tẹ́yìn náà ń jẹ òní ń jẹ tẹ́yìn náà mu òun náà ni mu. ọ̀nà ìnà àtàkùn bá ṣọ̀rọ̀ ìsìlákùn wọ́n ní ẹyọ olùdáàdà tẹ́fẹ́tẹ́ bá wá ní ẹ lọ wá lọ tẹ̀lé abara bí yín ẹ tẹ̀lé mẹ́láìkà màkẹ́ má fi ṣe ìjì pé mẹ́láìkà là ń tẹ̀lé èèyàn bí yín láàmú tẹ̀lé kí ni ìjọ wà nù ìjì tẹ́ wá lọ tẹ̀lé abara bí yín kí ló yẹlẹ. ìnákùn ìgbà lọ́kọ̀ọ́ ti rú. olùdíje ẹ̀yìn ẹ̀ pàdánù nìyẹn náà ẹtọ́ padà nù lẹ́ padà wà á jẹ́nu torí pé téèyàn bá fẹ́ tí màláìka bá fẹ́ téèyàn tí wọ́n bá fẹ́ rán yẹn ṣe màláìka lọ ẹ̀kọ́ rán sí yín so tẹ́ bá jẹ́ bá tẹ̀lé màláìka yìí ní padà yẹn lẹ́wà tẹ̀lé ẹ padà tẹ́ bá tẹ̀lé yẹn nù náà. àyẹ̀lúkún ànàkún ìdá mi tó ń wà kún tó wọ́n fẹ́ bí bọ́ǹkì iṣẹ́ rẹ̀ tó gbé wá tí àlìkè á máa ń bẹ wọ́n ní sọ náà ní wá promise yín pé nígbà tí ẹ̀yin lẹ́ẹ̀ bá ti kú tán tẹ́ ti di ìyẹ̀pẹ̀ àbí táwọn kan ti wà ní egun tí ẹran ti kó lára wọn tí kò jẹ ogun ẹran ara wọn tán ànákùn kùrán. وإذا ظننكم مخرجون jẹ́ àwọn kan nù yín ẹ̀yin àwọn kan nù ẹ̀yin ẹ ti di yèpẹ̀ àbí ẹ ti ẹ̀ di egun tẹ́ ti di yèpẹ̀ tán pé ẹwà ajẹmẹ kó tún amú jáde ah. Ah, mú un wọn tún amú ẹtún amú aṣẹmí padà pé ọsẹ ah, alẹ rí báwọn náà. àyíháta àyíháta ìlànà tó àdúró. wọ́n ní á ó jìnnà o ó jìnnà o lè máa tó àdó fún nǹkan tí wọ́n promise yín yìí kò ṣe ẹ má ìwúrí ṣe ṣe láéláé náà. إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا. tẹ̀mí tẹ́ ẹ̀ kàn wa ń bẹ̀ yìí àyàtù wa tá a wà yìí àyàtù náà dúnìyà la ní ìṣẹ̀mí ilé ayé nìkan la ní. nàmúrùtù a ní yìí àwọn kan náà wà fún àní pé náírà ni pé à ń ṣẹ̀mí ń bẹ̀ á ti pé à ń ṣẹ̀mí ń bẹ̀ padà kú kò sí ṣẹ̀mí àbìnàmútù àtikọ́kọ́ wà lókù nígbà tá a wà látọ̀ wà náà á padà wà sẹ́mi dábàdàn á sẹ́mi ìsẹ̀mí ti sẹ́mà ń àbí àwọn kan máa kú àwọn máa sẹ̀mí àwọn kan máa kú àwọn kan máa sẹ̀mí níbi láyé ti wà ní kò sí nǹkan tó ń jẹ́ gbèdéde náà. wọ́n máa dá ìdòdò òbí. ọmọ náà ló ní ma bọ̀ òkú sí tí wọ́n gbèdéde láéláé. àwọn ò إن هو إلا رجل افترى على الله كذبا wọ́n ní ìní wọ́n ilẹ̀ ọ̀rọ̀ jùlọ wọ́n ilẹ̀ ẹtí wọn ọkùnrin yìí ẹ̀yẹ ká tún bá wọn tún wá fẹ́ bá ẹ káyọ̀ bó rẹ̀ gbọ́ ìtàrọ̀ tọ́gbẹ́ tó ń fẹ́ máa ṣe ń tiẹ̀ ní pé kó fabricate kó mú irọ́ kó pamọ́ náà. wọ́n bẹ́ẹ̀ náà nù mí ní. àwọn táwọn bá sọ̀rọ̀ ń tiwa yìí o sẹ́yìn pé èèyàn ńlá ńlá ni wá àbá àti bá yín sọ àlè gbàgbọ́ láìláì ń tiwa so wọ́n tún fira ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ àwa ò lè gbàgbọ́ ń tiwa ṣùgbọ́n ó lè bá a kọ̀ sí náà kò wà lórí òdodo náà náà. kọ̀ọ̀lá rọ̀bì ònú ní ìdìmọ̀ kàgàbù. pẹ̀lú sùn ànábì ọlọ́run ọba wa ni ọlọ́run ràn lọ́wọ́ pẹ̀lú pé àwọn èèyàn mi wọ́n ti pè mí lónírọ́. قال أما قليلي ليصبحن نادمين ọlọ́run ọba ó ní kọ́ọ̀dà rọ́bì ànábì ọlọ́run ọba wa ní ìwọ ọlọ́run ọba mi ràn mí lọ́wọ́ ọlọ́run wa ní àmà kọ̀lí ìlè mi ọlọ́run ní táìmù kékeré náà ló kù láì sùn. láì òdìdí ọ̀nàdìmí. wọ́n bọ̀ wá di ẹgbẹ́ tó yígbé yọ wà kábàámà táìmù kékeré náà ló kù náà. àkọ́dà tó ń sọ ìdá tó bí ká kí wọ́n já láàrún gbọ́dá. ọlọ́run kí jìbìrì ló sọ̀kalẹ̀ kó pariwo mọ́ wọn jìbìrù pariwo mọ́ wọn tí ó sì méjì mẹ́fìlẹ̀ ákì nítorí pé ọlọ́run bá fẹ́ fi òdodo rinlẹ̀ ó fẹ́ fi déédéé ṣẹlẹ̀ lórílẹ̀ ọlọ́run bá fi létí jìbìrù wa pariwo mọ́ wọn tó gbọ́n ti sẹ̀ wọ́n lè fi lẹ́tọ̀ sí yà. ọlọ́run ọba sọ wọ́n di ẹjọ́ pé wọ́n kàn ṣubú lulẹ̀ tí wọ́n sì kú lọ bẹ́ẹ̀ wọ́n dà jẹ́ bí àwọn mùsáà wọ́n dà gẹ́gẹ́ bí àwọn nǹkan àdọ̀tí tó wà ní àgbàrá ọlọ́nà tó ní ẹ̀ náà. ọ̀gbọ́n dájú ló kọ́ òun ìdọ̀lì mí. ọlọ́ni ìyè ọlọ́ni ègbé lórí ègbé ìparẹ́ lórí ìparẹ́ ìjìnà sáànù ọlọ́run ọba ó ti wá wà òun fún àwọn tí wọ́n jẹ́ àwọn alábòsí náà. أنشأنا من بعدهم قرونا آخرين ọlọ́wọ́ bá ní àtúndá àtúndéká àtúndá lẹ́yìn ìgbà náà àtúndéjì lẹ́yìn ìgbà náà kùrúùnà àìmọye àwọn generations àìmọye àwọn ikọ̀ àwọn ènìyàn míì látún wá gbèsè lẹ́yìn ìgbà náà táwọn náà tún wá àwọn èèyàn oríṣiríṣi lẹ́wọ̀n ìjọba aláàánú àwọn èèyàn lùtù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn oríṣiríṣi àwọn èèyàn ṣọ àìbù bẹ́ẹ̀ ọlọ́run bá tún gbé àwọn èèyàn oríṣiríṣi dìde lẹ́yìn ìgbà náà nam. máa tẹ́sí bí kú mi kò sí generation kan kò sí ìjọ kan kò sí àwọn nation kan tí a jẹ pé òun o nínú ìwé tí a ti wá kọ́ ló lẹ́wọ̀ ìmọ̀ àfúrúsí ó ti wá kọ́kọ́ exist ní fọ́gbà sọ pé ó exist ìgbàdàn tó ní tún tán fún náà ni ó tún tán fún mi sọjà ẹsẹ kọ̀ọ̀kan kò sí umma kan tẹsibíkù ajára àtọwá ṣáájú gbà rẹ wá kò náà lọlẹ àti tó gbogbo ẹ. wọn máa yẹ sàmìlú. ọ̀rọ̀ ìbùrẹ sínú wọn ẹlẹgbẹ́ àgbẹgbẹ à ó yẹ kí n ti wá tipẹ́tipẹ́ mo ẹsẹ wa dé ní ìsinmi ọlọrin kò sí ti ń débẹ̀. àwọn sani náà rúṣùlá ọlọ́run lẹ́yìn wọn àgbà tí àtúnjẹ káwọn generation kan ó tún lọ ọlọ́ni àtún ìránṣẹ́ wa tẹ̀tẹ̀rọ̀ ọlọ́ni wọn wá wá one after another ọlọ́ni ẹ̀rẹ́ kan ti ń wá nìkejì ń wá bí kan ti ń wá nìkejì ń wá. ìmọ̀lá máa já àwọn mọ̀tàwọn sódò àkàndàbò. ọlọ́run wa ni ìṣesí àwọn èèyàn ni pé a máa ń rán ìránṣẹ́ kọ̀ọ̀kan sáwọn àjọ kọ̀ọ̀kan ọlọ́run ní gbogbo ìgbà tí ó bá ti dé wá bá àwọn ìjọ kọ̀ọ̀kan àwọn generation kọ̀ọ̀kan àbáwọn nation kọ̀ọ̀kan ẹjọ́ lọ́wọ́ bá rán sí wọn ọ̀rọ̀ yìí tí wọ́n máa ń ṣe náà ni pé wọ́n ó fi rọ́ pàdé rẹ̀ wọ́n ó pè lónírọ́ náà. fàtìbá náà gbàdọ̀ gbàdọ̀ ọjà ìnáwó àhàbí. ọlọ́ni àwa náà ò sì wọ́ọ̀rì ju ara wọn rí ọlọ́ni à ń fi apá kan wọ́n tẹ̀lé apá kan apá kan rẹ̀ àtúndínlómi òtún bọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ló sọ òtún gbà àtún kan rẹ̀ àtúndínlómi òtún bọ́ bẹ́ẹ̀ ọlọ́ni àwa sọ wọ́n di ọlọ́ni asọ wọ́n di ìtàn táwọn èèyàn wá ń kà dára ń kà tàn kí àwọn eléyìí tẹ lọ́wọ́ ni wọ́n ti pa wọn rẹ́ sọlọ́ ni àwa sọ wọ́n di ìtàn náà. ọgbọ́n dání ni kọ́wọ́ kẹ́ ọlọ́run ọba ibi dandan ọlọ́run ọba ọlọ́run ló ti wà fáwọn èèyàn kan náà tó ti ṣáájú lọ láàyè omi náà tí wọn ò ní gbàgbọ́ ṣébi tí adé lánàá nì sọ abẹ́rẹ́ tẹ̀sílù wa láti àyà forty five òun náà ni adìrẹ́ tẹ̀sílù wa lónìí abẹ́lẹ́ ọ̀hún bá ti ọlọ́ba tó sọ́dọ̀ ọ̀hún wa. أعوذ بالله من الشيطان الرجيم

nípa àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run ọlọ́run bá ń ṣàlàyé wọn fún òjíṣẹ́ rẹ̀ kí ọlọ́run bá fẹ́ kó jẹ́ fòjíṣẹ́ tẹ̀sílíyàtàn lè rasul sallallahu alaihi wasallam ọlọ́run bá fẹ́ kó jẹ́ pé òjíṣẹ́ yóò máa fi pàrònú rẹ̀ torí pé nígbà tí náà bá ti ń gbọ́ pé àwọn kan ti gbé irú iṣẹ́ tí mo gbé dání wọ́n ti gbé dání rí àwọn èèyàn ò sì gbà lọ́wọ́ wọn so látara bẹ́ẹ̀ yìí náà wọ́n gbé èmi náà ti ẹ̀kọ́ ní ẹni àkọ́kọ́ ẹni wọ́n ní wọ́n ti gbà lọ́wọ́ nuhu wọ́n gbà lọ́wọ́ musa wọ́n gbà lọ́wọ́ isa wọ́n gbà lọ́wọ́ sọ̀rọ̀tì <laughs> ẹni wọn mọ̀ tí ní ìsìn ra yìí eléyìí kó ní pé ní wọ́n ti kí wọ́n pàrọ̀ lé wọ́n fẹ́ kí máa ronú nù so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń sọ fún jìṣẹ́ rẹ̀ so lórí pé kí ni òun ọ̀gbà fẹ́ tí mo sọlọ́ba abẹ́lẹ́ ìsọba ní ti àṣẹ náà wípé tí wọ́n bá jẹ́ pé ọ̀ lónírọ́ so wọ́n ti pe àwọn tó ṣáájú rẹ̀ náà ní onírọ́ síwájú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ba mú àyà kúrán náà tó yẹ pé ó fi ìdílé múlẹ̀ so lẹ́yìn àgbà náà ọlọ́run tún fi ń ṣe ìdẹ́rùbà fún àwọn tí wọ́n já wọn kèfèrí kó lè bá a mọ̀ wípé àwọn tó ṣáájú wọn lọ ọlọ́run máa rán yàn sí wọn bọ́lá àìmọ̀gbà wọn ìtọ́gbẹ̀yìn wọn mà ní pé wọ́n mà parun wọn ní ìparun wọn ọlọ́ba mà zẹ́bílé wọn ní pé títí ayérayé zẹ́bílé wọn máa bẹ fún wọn tó lọ́kàrà bẹ́ẹ̀ a máa rí inú wọn tí ó tara rẹ̀ gbà sọ̀rọ̀tà tó ti gbà náà tó jẹ́ àwọn mùsùlùmí ti gbà náà àwọn náà máa wò pé a eléyìí náà ó jẹ́ ká máa mọ̀ pé ká máa mọ tó ti tẹ̀lẹ̀ síwájú ó jẹ́ ká náà tún bẹ̀rù ọlọ́wọ́n ni àwa ká sì mọ̀ àmọ̀ ọlọ́run ọba ó lè pa wọ́n so àwọn tá a gbà ọlọ́run bá ti la àwọn tó gbà fáwọn ànábì ọlọ́run bá tó ṣáájú lọ náà àwọn náà máa wà nú àwọn tó là pẹ̀lú àwọn ànábì ọlọ́run yóò jẹ́ kọ́kàn tí wọ́n náà lè dúró sinsin síbi ẹ̀sìn òjẹ́ pé kí wọ́n fẹ́ kúrò níbẹ̀ so lọ́lọ́run bá fi ń sọ àwọn àkàn yìí lọ́lọ́run bá fi ń ṣàlàyé ẹ̀ fún wa so látara bẹ́ẹ̀ ọlọ́run bá fẹ́ sọ fún wa ànábì ọlọ́run ọba tá a mọ̀ sí Musa àti ẹ̀gbọ́n rẹ̀ tá a mọ̀ sí Harun tó gbé Musa àti Harun ọmọ ìyá kankan náà òǹjọ ni wọ́n so látara wípé arun tún jẹ́ ẹ̀gbọ́n fún Musa nígbà tí tilẹ̀ Harun tó ní kí wọ́n máa pa àwọn ènìyàn gẹ́gẹ́ bí àwọn àfáà ti fìdí ẹ̀ múlẹ̀ nínú tafsir òun náà ní pé fìdáwọ́n kọ́kọ́ ni wọ́n máa pa àwọn ọmọ ọkùnrin tí wọ́n bá ti ń bí wọ́n ti pa wọ́n bàtó yá àwọn èèyàn lọ kí bùsì bá pé àwọn ọmọkùnrin tí wọ́n ń pa ó ti pọ̀ jù so látara bẹ́ẹ̀ wọ́n wá wò pé wọ́n tó ń dífá fún un ó tún wá wò yí pé nítorí ṣe náà ni pé òun wọ́n fi oúnjẹ ọdún kan lẹ̀ wọn ò ní máa jẹ́ ẹni tí wọ́n máa pa ọmọ ń bẹ̀ ọdún tó bá tẹ̀lé gbogbo ọmọ tó bá bí ńgbà náà òun ni wọ́n máa pa tóun ti wá wò yí pé níta àwọn onífàṣọ fóònù àti pé tó bá ti pọ̀ ọdún kan lẹ̀ tó ọdún kan yọ ọmọ kó sí ẹ̀sẹ̀ tó wá sí mistake níbẹ̀ tó ọ látara bẹ́ẹ̀ wọ́n bí àrùn ní ọdún tó ṣe pé wọn kì í pààyàn. ọdún tí wọn yé pa ọmọkùnrin kankan nìgbà náà ni wọn bí ààrùn ìṣẹ̀lẹ̀ báwọn afá ti di díẹ̀ wọn wá bí mú ságin ọlọdún tẹ gbé ọdún tí wọn pààyàn gan náà so ọdún wọn pààyàn náà wọn bí mú sá ti so so àwọn ọmọ ìyá kankan náà ni ọmọ ìyá kankan náà ọba ó sa lẹ́yìn ìgbà tó sa Musa lẹ́sà tán àwọn tó ń jẹ́ àwọn afá àwọn gbà wípé Musa ó jẹ́ tó ṣe wípé ahọ́n rẹ̀ kò jágere dáadáa àwọn kan gbà wípé àfìláwọ́ náà lọ dán Musa wò ní àìjọ pé ó súnmọ́ kó jẹ́ òdodo náà ni pé fìláwọ́ náà dán Musa wò ó fẹ́ yìn ín lẹ̀ ó dẹ̀ fi ẹyẹ ẹná sílẹ̀ sọlátara ni wọn ní ọmọ ẹyẹ ẹnu ìwádìí nǹkan tó ń kálù lọ pé bọ́lọ́wọ́n bá dá mọ́ ọlọ́wọ́n bá dá kínní ọlọ́wọ́n bá dá mọ́ so látara bẹ́ẹ̀ ọwọ́ ajé nǹkan tó yẹ pé musa náà bẹ lọ́rùn kébùtò àwọn sọ́tùtù ọ̀ha pé ìwọ ọlọ́wọ́n ọba bá ràn mí lọ́wọ́ àwọn àyà mi tí ń ṣe àrùn kó náà jẹ́ lójú pé yóò jẹ́ ànábì ọlọ́run. wàjà lè wọ́n sí ọ̀run ní ààyè ọ̀run àfi. ó ní ìwọ ọlọ́run ọba èmi o mo fẹ́ mo fẹ́ dẹ́mùtì mo fẹ́ ló ṣe yí pé yóò jẹ́ ní kejì mi ọlọ́ba ara wọn ànábì ọlọ́run ọba láì fún wa ní dẹ́mùtì ṣùgbọ́n ọlọ́run ọba rán Mùsá òfin ní títì sọ̀rọ̀ méjì wájú jẹ́ ànábì ọlọ́run so Musa wa nìyí olùlọ́wọ́ bá gbé tí àlè lọ́wọ́ nígbà tí ọlọ́wọ́ bá gbé tí àlè Musa lọ́wọ́ Musa ní kí àrùn òdo ti àwọn èèyàn nílé lọ́wọ́ bá fi gbé tí àlè Musa lọ́wọ́ lóye pé ọlọ́wọ́ bá nìkan lọ́wọ́ pé a fún Musa àfún ní tí àbọ̀ wá kà ṣùgbọ́n Musa àti ọmọ àyà rẹ̀ náà jọ ránṣẹ́ pé ọlọ́run ara ráwọn méjèèjì jẹ́ àyà ìlú ó fi di ẹ̀kún náà. náà. ta ọlọ́ni àwọ̀ ọlọ́run ọba aran ọba dẹ̀ ṣe àtù ó àkọ́kù àtọmọ rẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ àrùn ọlọ́ni méjèèjì musa òun náà níṣẹ́ àrùn tọ́wọ́ bá ti sọ kankan fún Musa ọlọ́wọ́ bá kàlámà Musa sọ̀rọ̀ bá mọ̀ sọ fún àrùn ọlọ́wọ́ bó kàlámà àrùn ọlọ́wọ́ bá Musa sọ̀rọ̀ kò bá àrùn sọ̀rọ̀ ọlọ́wọ́ Musa níwèé kò fún àrùn níwèé ṣùgbọ́n àbẹ́jì náà ni ọ̀rọ̀ yẹn jọ Musa jùlọ ń gbé tọ́lọ́ ní aṣọ so ìwé tọ́lọ́ ń gbé lẹ́nu yóò sọ bẹ́ẹ̀ fún àrùn tó gbọ́dọ̀ jíjà náà bí ọlọ́run ọba látara ayé tó gbọ́dọ̀ tó lọ á ti tàlà fún un so ànábì ọlọ́ọ̀ba náà ni òun náà tó fún pé tọ́lọ́ọ̀ba tó ní kí àṣìbà tó wá jẹ́ àmì múra odidi àmì àrùn lóbi jẹ́ pé ti gbé bí àyà àti nà náà. bí àyà àti nà sọ̀rọ̀ ara mú sáńsẹ́ ìyá rẹ̀ àrùn níṣẹ́ bí àyà àti nà a fún wọn ní àwọn àmì wa wọ́n ní tọ́lọ́ọ̀ba wá. aya ma tun orisirisi nkan a ni aya ninu qur'ani aya kan nu to bi aya gangan tumẹ ni alamu ami itumẹ gangan niyẹn ya lo tumẹ si aya ṣùgbọ́n tí a máa gbé aya qur'ani gbangan ni aya kadi kaya kadi kaya meji aya mi aya tu ni sama aya tu ni sama aya kan na awọn aya tọ lọwọ ba ilẹ̀ ilẹ̀ náà inú àwọn tó jẹ́ àwọn nǹkan tá pé àyà àtọ̀ àlìkàwòníyà so àyà àlepìní àyà nu kùránì àlepìní àyà tó kàwòníyà àyà tó wá bí àwọn afáà ní pé mùjìzá àti ló túmọ̀ sí ibi ọlọ́run ọba fún Musa àti Àrùn bí àyà àtìnà àwọn nǹkan táwọn èèyàn máa rí tó jẹ́ àwọn nǹkan èèmà wọn ni mélòó ni wọn wọn ni mẹ́sàn-án ni wọn àyà kùránì fi di ẹ̀bùn lẹ̀ wípé ànábì ọlọ́run bá ti ṣe Musa ọlọ́run níbi afún ní àyà àtúnṣe ọlọ́run ní afún ní àwọn àyà mẹ́sàn-án àwọn àfa wọ́n ní àyà mẹ́sàn-án tọ́lọ́run bá fún tọ́lọ́run bá fún Musa ibẹ̀ ni ọ̀pá ọwọ́ àwọn ní alákọ̀ọ́kọ́ ọlọ́run bá fún Musa ní àlìyádù ọwọ́ tó bá náwó jáde báyìí ìmọ́lẹ̀ jáde mẹ́ ọ̀bìdẹ́rù bàbá ìlà ọ̀hún ẹ̀rù wa ń ba fìràwọ̀ nípa Musa òjò lè súnmọ́ mọ́ látara bẹ́ẹ̀ ọlọ́mọ fún ní ọ̀pá tí ọmọ di ejò sọ ọlọ́run ọba ní kí àwọn oríṣiríṣi nǹkan kó ṣẹlẹ̀ sí àwọn tó ń jẹ́ àwọn àbànú Israel látara Musa òun náà ní kí ọlọ́run ti tata kó máa jáde nínú ìlú wọn ọlọ́run bá fi dẹ́rù bà wọn tó pọ̀ gan-an bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run bá ní kí iná kó máa jáde lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ní ọlọ́mọba fi jẹ́ pé àmì ọlọ́mọba ọlọ́mọba mú wá ní fáwọn tó ń jẹ́ àwọn ní sọ̀rọ̀ yìí ẹlẹ́ẹ̀karùn ọlọ́mọba ní kí àwọn tó ń jẹ́ àwọn ọ̀pọ̀lọ́ kí wọ́n pọ̀ lónìí ọmọ jáde lára àmì ni ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́mọba ní kí ẹ̀jẹ̀ káyọ̀ ọmọ sáà máa rí jẹ́jẹ̀ fà náà so bẹ́ẹ̀ ni nínú àwọn àmì tó ọlọ́mọba tó fún Musa náà níbi ọlọ́mọba ní kó fi ọ kí so bẹ́ẹ̀ ni wàsínú ọlọ́ni kí ọ̀dà ọ̀dà nílé misrọ ẹ wá gbà náà àwọn nǹkan èso ọlọ́dún ọmọ àwù kọ́ máa wù dáadáa so nǹkan mẹ́tẹ̀ẹ̀sán òun náà ni ọlọ́run bá fi jẹ́ pé ọlọ́run bá fi tẹ̀sí àwọn tó ń jẹ́ lọ́wọ́ bá gbé fún Musa tó jẹ́ àwọn nǹkan mùjìzá rẹ̀ tọ́lọ́ bá ní kọ́ ṣẹlẹ̀ nígbà ayé Musa tẹ́ pé ọjọ́ nǹkan àmì táyọ̀ yóò fi mọ̀ yìí pé a nítòótọ́ o ọlọ́run ọba náà ni ọba tó ṣe pé ó rán Musa lọ́ràn níṣẹ́ náà ọlọ́ba ń ṣàlàyé fún wa bẹ́ẹ̀. ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين ọlọ́run ọba ní wọ́sùlùtọ́ ni mùbí bá a ti wá fún Musa ní àmì wa tóun ọlọ́run a ti fún ní sùlùtọ́ ni mùbí àwọn àfáàní tó bá jẹ́ pé abẹ́ sọ pé nígbẹ̀yìn artful course alàlẹ̀ àmì abẹ́ sọ wípé àmójísà náà ni sùlùtọ́ọ̀nì túmọ̀ sí nǹkan àrísàmì mérekù omi pé ọ̀hà olótóbi jù nù nǹkan tó lọ́ba fún Musa òun láti mọ sùlùtọ́ọ̀nì yẹn sí wá sùlùtọ́ọ̀nì mọ̀bí àfàdàgà abẹ́ túmọ̀ pé òun náà jẹ́ pé abẹ́ sọ pé nínú mọ̀jísà àyàtúmọ̀ àlọ́ náà tí wọ́n á tóbi jù tòbí ejò yẹn kí ọ̀pá kọ́ fún ọ̀pá alẹ́ kó di ejò kọ́ máa gbé nǹkan mi olótóbi jù nù sẹ́tùmùsà sí i ọ̀pá náà ló sì tún lò tóbi pé ó lò sí méjì gbogbo nǹkan tí ń ṣe ló jẹ́ nǹkan ìmà ọ̀pá ìní máa jẹ wọ àwọn kan yòókù tó bá ti ṣẹlẹ̀ nínú òlù táwọn ẹgbẹ́ àwọn lọ́pọ̀lọ́ wọ́n Musa Musa ṣàánú wa ọ̀pọ̀lọ́ gbogbo àmọ́ rí inú òlù Musa tó lọ bẹ́ẹ̀ lọ́n fún wọn ọlọ́run tó lọ́pọ̀lọ́ kó bẹ́ẹ̀ òṣìṣẹ́ wa lè bẹ́ẹ̀ lọ́n dára ọ̀pọ̀lọ́ yẹ kó bẹ́ẹ̀ àgbà fún wọn Musa òjá yà kúrán ló ṣàlàyé lé fún wa àgbà fún ọ tó bá ti kúrò tán tó àwọn tí wọ́n kó tán wọ́n tó máa ṣe nǹkan lọ́dún tó wọ́n mú àmì ní ìwàkọ́ ni yóò tún jẹ́ pọ́n tó jẹ́ pé àwọn oríṣiríṣi àwọn kan ìṣẹ̀lẹ̀ ẹ̀sùn mọ́ èyí tó jẹ́ àmì tó ga jù fún Musa òun náà ní kí n lọ àwọn afáwa ni wà sùnì tọ́ ni mo bí ní tìmọ̀ ẹlẹ́kejì ni pé wà ujja wà ujja ti ń zọ àti evidence tó fojú hàn tẹ́gbẹ́ fìràwọ̀n ń bè lọ́wọ́ rẹ̀ so tàbí ọmọ ni kò máa fún gbogbo oríṣi nǹkan tí fìlọ́ọ̀nù béèrè ọlọ́mọ ayé kọ́ mọ́ mú àwọn ẹ̀rí sọ pé kí ni o sọ pé ó borí ìbìlà fìlọ́ọ̀nù kò lè sọ̀rọ̀ mọ́ tí fìlọ́ọ̀nù gẹ́gẹ́ ọkàn rẹ̀ sì mọ̀ pé ah, tí musa ń sọ yìí ọlọ́run ọlọ́run tí musa ń sọ yìí ọlọ́run tó ẹ̀ sí tó sọ ni ọlọ́run bá fún ní àwọn àwíjàre tó fi bẹ̀ tó fojú hàn ọlọ́run bá fún musa náà. ìlà bí àrùn àwọn ọlọ́run. ọlọ́run ní ta ni àwa rán àwọn eléyìí ọlọ́ni ara sí fèrè àwọn wà mọ́lá ìyí àwọn tó lọ́wọ́ bá rán Mùsá sí ọlọ́run ọba ran sí fèrè àwọn tó dúró náà ni ó jẹ́ olórí gbogbo àwọn àlùyí tí Mùsá wà so ọlọ́run bá tún rán Mùsá sí àwọn tí wọ́n jẹ́ àwọn bànú Ísírẹ́lì so àwọn bànú Ísírẹ́lì àwọn náà ni àrọ́mọdọ́mọ Yakub so àwọn náà ilẹ̀ Mísírọ̀ wọ́n tẹ̀dọ̀ síbẹ̀ gbébẹ̀ tó àwọn àrọmọdọ́mọ yakub wọ́n ń débẹ̀ àwọn àrùn táwọn náà tún wà ní ilẹ̀ mísírọ̀ àwọn náà tún jẹ́ àwọn ní wọ́n pè àwọn ní àwọn pè àwọn oníjú àwọn tó jẹ́ àwọn ìran ọba ilẹ̀ mísírọ̀ so ilẹ̀ mísírọ̀ ó ti kó àwọn kan méjì sínú tí wọ́n jẹ́ àwọn ẹni ńlá dáná bá mọ ìtàn yusuf àríkè ilẹ̀ mísírọ̀ òun náà ni yusuf ti ṣe ìjọba tó bàbá rẹ̀ tó jẹ́ yàkú so ó ní láti kó gbogbo àwọn fámìlì wa wọ́n èdè sí nílẹ̀ Mísírọ̀ so wá di pé àwọn bàbá sọ̀rọ̀ yìí lànà pẹ̀lú sábàbí Yusuf àwọn náà ti jẹ́ pé pé wọ́n gbalẹ̀ ní ilẹ̀ Mísírọ̀ tí àwọn náà ti jẹ́ pé àwọn náà ti jẹ́ ní ńlá tẹ́tí nǹkan ńlá ńlá ńlá ńlá ńlá ńlá wa ń jẹ́ ní ilẹ̀ Mísírọ̀ tàwọn tí wọ́n jẹ́ àwọn tó jẹ́ àwọn alábàáwọn ní kìbìtì yù náà kìbìtì yù ni wọ́n sọ àwọn náà ti fi àwọn ìjù sàwọn ará kíntù àwọn náà wà jẹ́ kí àwọn náà jẹ́ pé àwọn náà ní ilẹ̀ mísírọ̀ ṣùgbọ́n kàlẹ́ kankan àwọn èèyàn kíntù tí wọ́n mọ̀ pé àwọn atẹ́jọ́ àwọn èèyàn yakubu náà ní débìlà pé ẹrú ni wọ́n tí wọ́n ti ṣẹrú ẹrú sábàbí yusuf tó jẹ́ pé ó dé kìnnì tó lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbà tí àwọn ìjọba ti lọ tó ti lọ tó ti lọ lórílẹ̀ mísírọ̀ so àwọn tí wọ́n jẹ́ àwọn kìbìtì yún àwọn àwògbé ó dáa ó yẹ káwọn àwọn kan tún wá wọn pé ìdá àwọn tèmi àmàbíyàjẹ àwọn bàbá ìsọ̀rọ̀ yìí ọmọ ẹrú ni wọ́n yẹ ká máa lẹ́rú ni ká máa fìyà jẹ wọ́n àwọn ọmọ ànábì ọlọ́run bá sì ni wọ́n ọmọ ànábì ọlọ́run kò fi fẹ́rú so látara bẹ́ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí fìyà jẹ wọ́n so ẹni náà tó wá fìyà jẹ wọ́n náà fìyà áwùn tó lọ́ọ́ máa ń so torí pé gbogbo ẹni tó bá níjọba nù wọn náà fẹ́ ní fẹ́ áwùn so wọn ní tìbìtì june fẹ́ áwùn ní june so látara bẹ́ẹ̀ eléyìí wá fìyà jẹ àbánú Ísírẹ́lì ọlọ́mọ yóò kó wọn kúrò ní abẹ́ kó ẹni sí ọ̀kan yanya yóò kó wọn lọ sí ilẹ̀ kan tọ́lọ́mọba ti pèsè lẹ̀ fún wọn àjọ àlùkò dasa yóò kó wọn kó bẹ̀ ọlọ́ba ní kó wá ṣiṣẹ́ yẹn so yóò kó àwọn yẹn kó bẹ̀ àwọn náà nínú àwọn bàdúsọ ọlọ́run kí Musa kó wá jíṣẹ́ fáwọn náà nínú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni òtún gbà tọ́lọ́mọba ti sọ fún wọn fún wa nínú àwọn bàdúsọ yẹn lẹ́yìn ìgbà tí Musa wọn kó tán bẹ̀dẹ̀ orí musa kọ́ ń jíjẹ́ fún àwọn tó bá gbà nínú àwọn tó ń jẹ́ àwọn àwọn èèyàn àwọn bàbá israel àwọn israeli yun tí fúlàrọ̀ bá fi lè gbọ́ báyìí kò sí tí ó ti fún ẹjú pé yóò kàn wọ́n yóò ní kó gé ọwọ́ wọn so wọ́n gé ọwọ́ ọ̀tún wọ́n gé ẹsẹ̀ òsì àbẹ́ ọwọ́ òsì ẹsẹ̀ ọ̀tún so wọ́n gé wọ́n tún kàn wọ́n lágbèlè fún wọ́n fìyà jẹ wọn bí ní fìyà àwọn tó jẹ́ àwọn èèyàn yìí ni so lẹ́tọ̀ọ́ abẹ́ ọlọ́run bàlàyé fún wa ìdí tí àwọn méjèèjì lọ ọlọ́ni ara lọ sọ́dọ̀ fèrè áwò wà má láì àtàwọn jẹ̀mọ́ fèrè áwò àwọn tẹ́jà wọn kìbìtì yún àwọn tẹ́jà wọn jẹ̀mọ́ fèrè ọlọ́run tó lọ sábà ní sọ yìí náà oníṣẹ́ lọ́wọ́ jẹ́ fáwọn náà sọ̀rọ̀jẹ́ pé ọlọ́run bá wá jẹ́ fún wọn ọlọ́run kókó wọn jáde látara bẹ́ẹ̀ ọlọ́run bá rán fún sáfì wọn àti àrùn náà. fàtàkìbàrú wákàánù kọ́wọ́ mọ̀ ọlọ́ni àwọn èèyàn yìí ọlọ́run ni wọ́n ṣe gidi máa ń ká yìí tóbi jẹ́ pé gbogbo àwọn tó bá ti jẹ́ pé ọba náà ọlọ́lá ni wọ́n èèyàn pàtàkì ni wọ́n ntí wọn tẹ̀lé sáwọn ni gbẹgbẹ bá sọ̀rọ̀ ọlọ́run ọba fún wọn gidi máa ń ká yìí òdìdí wọn gbà so ntí wọn tẹ̀lé sáwọn ni ọlọ́ni àwọn èèyàn wọ́n ṣe gidi máa ń ká yìí wọ́n sọ pé ta ni ó mú mi wọ́n ṣe moto ṣe ọlọ́run ọba náà. wàkàlù ọ̀rùn mọ̀nà ayé ọlọ́run bá wá ń ṣàlàyé wọn fún wa ọlọ́ni àwọn ènìyàn tá à ń ṣàlàyé yìí o ọlọ́ni wàkánú kọ́ọ́mọ́ àlìnà bàní Isra'il ọlọ́ni àwọn èèyàn kan lọ́dún wọ́n ti lé tètè ní àlìnà ẹ̀là bàní Isra'il ọlọ́ni àwọn èèyàn kan lọ́dún yìí pé wọ́n ti di ẹ lọ́dún pé wọ́n ti borí gàlíbí alábàní wọ́n jẹ́ pé kí ni ọ wọ́n ti borí àwọn bàní Isra'il so àwọn tó jẹ́ àwọn wọ́n ti wí ni wọ́n yẹn yẹn so wọ́n ti sàwọn ẹnu dẹrú wọ́n kàn bá wọn soko ni wọ́n kàn bá wọn sako ni àwọn tó jẹ́ àwọn ọmọlọ́la tó jẹ́ ọbẹ̀ so látara bẹ́ẹ̀ lọ́dún wa fi gbé kiri o wọ́n ti di ẹ ló ṣe yí pé wọ́n ti di ẹ tí ń fi ìyá jẹ àwọn tó jẹ́ àwọn àrùn kejì kẹ́bà àwọn afọ́n tẹ̀ sí gẹ́gẹ́ ti túmọ̀ rẹ̀ so ìtumọ̀ ẹlẹ́gẹ̀ẹ́ ni wàkánà kọ́ máa àlù wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó ti ga lórí ilẹ̀ so gíga wọn náà ni wọ́n fi àjẹ àwọn èèyàn so wọ́n jẹ́ fẹ́ pé ojú olójú ní máa ń ká pẹ̀lú sábà níbẹ̀ náà. fàkọ́lù àlù nínú ní bàṣọ̀rọ̀ ìmìlì náà. so that mọ̀ ní pé Musa àti Harun àwọn méjèèjì náà jọ ń jíṣẹ́ ọlọ́run bá sọ pé ọlọ́run nìkan ọlọ́run ló gbẹ̀gbẹ̀ kọ́ọ́lá ọlọ́run àwọn méjèèjì so ọlọ́run bá sọ pé wọ́n sọ báyìí pé wọ́n sọ ẹlọ́ba ọlọ́run bá lu fáwọn ìlú àbá ẹ̀mẹ́jẹ lọ so ọlọ́run bá sọ bẹ́ẹ̀ fún un. Musa àti kíni àti arun so ọlọ́run bá ń sàlàyé pé kíni ọ̀rọ̀ tó jáde lẹ́nu àwọn èèyàn Aun àti Fìrà Aun ọlọ́run ni wọ́n sọ báyìí pé àdúgbò. ọ̀pọ̀lú àánú nínú níta ṣọ̀rọ̀ ìní ní fìlì náà. gbólóhùn tó jáde lẹ́nu wọn ni wípé àánú mínú lè bá ṣàrọ̀ ìní mísìlì náà táwọn wà nígbàgbọ́ sí àwọn abara méjì. gbogbo dáhùn tó ṣáájú ọ̀nà máa sọ nìyẹn kó mọ̀ jà lójú bí àwọn abẹ màláìkà lọ ẹ̀kọ́ lọ́wọ́ rán wa mo dán ti sọ síwájú nìyẹn sáwà nígbàgbọ́ sí abara méjì méjì ní táwọn náà nígbà kiri èèyàn bíi wa láwọn nígbàgbọ́ sí tí wọ́n jẹ́ bá ti jẹun tí wọ́n mú bá ti mú láwọn nígbàgbọ́ sí ara o ànígbàgbọ́ náà. wàhálà òun máa nà àbídùn máa ń bá àwọn èèyàn kú ni wọ́n ní àà tó dẹ̀gbẹ́ pé àwọn ìsọ̀rọ̀ ìlú yìí àwọn èèyàn àwọn èèyàn yìí àwọn méjèèjì yìí àábì dùnà lànà ẹrú ni ẹ jẹ fún wa wọ́n ń sìn wá ni. sọ àwọn yẹn lórí ayé lónìí náà òfin téèyàn ọba jẹ tí ó ti ẹgbọ́ kan yé ẹni tó lówó lọ́lọ́ ẹ̀ kó máa gbọ́ kan yé ẹni bá ti jẹ́ kó bá wà bí ọmọ ọ̀dọ̀ nínú ilé olówó pé pẹ̀lú kó wọ́n gbọ́ kan yé lóye pé ọ̀gá tó bá rọmọ ọ̀dọ̀ rẹ̀ ti bá ń tẹ̀sí nǹkan kò ní kà sí. àbí àìgbẹ́ ẹ̀ bí àìjáde tó ń gbé kó máa tẹ́lú àwọn ìtòsí so láwọn bẹ́ẹ̀ pé pé ṣé tó sáré fẹ́ tó tiẹ̀ ní àìgbọ́n ẹ̀ ọ̀kẹ́ pé àìgbọ́n ètò bá kó bá lówó lọ́ni tó jáde tó oríta ò ní máa tẹ́lú àwọn kan tó ṣe yìí so àwọn ẹ̀mọ́ bẹ́ẹ̀ ti ti jọ mí èèyàn so àwọn ẹ̀mọ́ ti máa wò ó tẹ̀bá àwọn tí wọ́n bá àwọn ń pe àwọn ní kí n tẹ́ bá ti rárí mùsùlùmí pé mùsùlùmí pé kò lówó lọ́wọ́ borí kankan wọ́n á máa wo àìlówó lọ́wọ́ yẹn pé n tó jẹ́ kí ọmọ jẹ́ ni pé ó gbàgbẹ́dẹ́ gbà fún mi so ìyà jíjẹ kọ́lé rẹ̀ fi sọ fún yàn máa èèyàn lówó lọ ó páàkì mọ́tò kan bíi ah eléyìí eh, òun ẹlẹ́sìn ọlọ́run ọba ẹ̀fí sí bẹ́ẹ̀ so ìjọ sí àwọn èèyàn náà ni wọ́n ní ìjọ ìjọba pé wà á kọ́ mú wù mọ́ lánàá àbídú. àwọn èèyàn adáwọ̀ àgbàfù ni àgbẹ̀gbẹ̀ àwọn èèyàn wọn ẹrú ni wọ́n jẹ́ ẹrú láwọn àgbàfù ẹrú ni wọ́n ti dáyà bá fẹ́ wá tí ìtọ́sẹ́ bàbá fẹ́ wá ọ̀dọ̀ ẹrú ni wọ́n àgbà ọ̀sọ̀rọ̀ wa wọ́n gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ̀yẹ́kọ́ gbọ́dọ̀ ẹrú lọ́dọ̀ àwọn náà. فعذبوهما فكانوا من المهلكين ọlọ́run ní ìtọ́pa wọn rí náà nù ọlọ́run ọmọ wa ni pé àwọn méjèèjì wọn ni eh, ìrọ́lẹ̀ pa ọlọ́run láti bẹ́ẹ̀ ni gbogbo wọn wà gbogbo àwọn èèyàn tó ní àwọn ọlọ́run ọba wa ní àwọn èèyàn fẹ̀rẹ̀ áwùn àwọn tí wọ́n lágbára nínú wọn àtàjà àwọn èèyàn fẹ̀rẹ̀ áwùn ọlọ́run ní gbogbo wọn tí wọ́n tẹ̀lé fẹ̀rẹ̀ áwùn ọlọ́run jẹ́ wọn parí ọlọ́run bá wọn ní múbúrámù bì ọlọ́run bá ti sàlàyé rẹ̀ bí wọ́n ti parẹ́ láwọn bòmí ọlọ́run bá pe Musa pé ọyá ìdílé lọ kó àwọn bàánú sọ̀rọ̀ yìí ó kùn wọn jáde kó lọ́dọ̀ ó wọn jáde kó lè sọ̀rọ̀ ọlọ́run bá ní tí Musa ó ṣe nìyẹn ìbẹ̀ ńkọ́ mo fẹ́ kí wọ́n wà ó wọn jáde kúrò nílẹ̀ mísírọ̀ sọ ó dẹ̀ sọ fún wọn pé ọlọ́run ní kí wọ́n jáde so látara bẹ́ẹ̀ ó wá ń kó wọn lọ olùfilà ọ̀nà wa gbọ́ lọ́wọ́ ń lé wọn bọ̀ wọ́n lè débi òkun wọ́n débi rẹ́sì tí wọ́n gbà kọjá ọlọ́ni àárín tẹ́lẹ̀ gbà kọjá ó yá fọ̀pánà omi ọlọ́ni kò fọ̀pánà omi omi sì là méjì ó sì bọ̀ lórí lọ fìlọ́nà ti dìbẹ̀ fìlọ́nà ń wọ̀ lọ́kàn ẹ̀rọ àti báwọn eléyìí náà kí ló kù ìbáwọn làwọn lọ́kàn yìí so látara bẹ́ẹ̀ òun náà ò gbé rárá ó yẹ kí èmi gan náà gorí òkè yìí kí <laughs> so ó yẹ kí n lè gun òkè kí omi odò pàdé padà sòsùn ọlọ́run ọba ó kára kíkún fẹ̀ áhùn sínú omi ọlọ́run kí musa ó jáde yányá so ọlọ́run bá jẹ́ kí musa ó jáde kó nu omi náà ọlọ́run ti tún pàṣẹ fún musa kó tún fọpa rẹ̀ lódò padà kọ́ pàdé ó ti pàdé lọ́dọ̀ abẹ́ ọlọ́run kí wọn àtàwọn tó tẹ̀lé gbogbo wọn tẹ̀lé pàtàkì yányá ọlọ́ni tó mú wa parẹ́ nìyẹn ọlọ́ni fàkánú mi. fàkánú mi là ń mọ̀ wọ́n lábí. tọ́lá wọn bá wọn wá parẹ́ kọ́lọ́ bá ti mọ̀ mú kura wọn ni yóò mú bomi yóò ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan yóò ṣàlàyé bí fílọ́ọ̀sì tẹ̀lé yóò ṣàlàyé lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú bí ọkàn ara pé kí ni o ti pé pé kálíbà àti kí ni o kálíbà rí àgbọ́yé bẹ́ẹ̀ ọlọ́run bá ló ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ sọ ọlọ́run bá bó ti máa ṣàlàyé nù náà. ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó pa fìràhùn rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ àtàwọn èèyàn tó tẹ̀lé fìràhùn pátáyányá gbogbo àwọn alágbára àwọn ni wọ́n tẹ̀lé fìràhùn ọlọ́run ọba wa pa gbogbo wọn rẹ̀. lẹ́yìn ìgbà náà ọlọ́ni kí àwọn tán jẹ́ àwọn bàbá Israel kí wọ́n máa jẹ́ ẹ̀dọ́dọ̀ yìí pé wọ́n wá ń lọ ibi tọ́lọ́wọ́n bá rán wọn àwọn tán jẹ́ àwọn bàbá Israel ibi tọ́lọ́wọ́n bá ní kí wọ́n máa lọ wọ́n bẹ̀rẹ̀ sí lọ síbẹ̀ so ọ̀dọ́ tí wọ́n ń lọ ọlọ́wọ́n bá ní kí Musa kó di ẹni yìí pé yọ wà láti jẹ́ pé wọ́n wá bá wọn níbi túrìsì náà so Musa wá bá ọlọ́run bá ní kí musa wá síbi tún ìsẹ̀ náà láti wá jẹ́ pé ọlọ́run bá fún un bá sì bá sọ̀rọ̀ ń bẹ̀ so ọlọ́run bá wá ń ṣàlàyé fún wa ń bí ọlọ́run wà lákọ̀dé àtẹ́yìnà. wàlàkọ̀dé àtẹ́yìnà musa ìkìtà bàlá àìlẹ́hùn yà sàdún. ọlọ́run ní àwọn ọlọ́run ọba afún musa afún níwèé làálàhùn nítorí kí àwọn tí wọ́n jẹ́ àwọn tó tẹ̀lé Musa nínú omi òkun táwọn ńlá kó nú omi aláàánú nípa àwọn yẹn ti parẹ́ ti wọn ọlọ́run ni àá fún Musa níwèé làálà òun yà tàdú nítorí kí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n tẹ̀lé Musa jáde nínú omi òkun nítorí kí wọ́n lè bá a jẹ́ tó ṣe yí pé wọ́n mọ̀nà pẹ̀lú ìwé tó ṣe yí pé a fún Musa torí pé ọlọ́run bá sọnù sọ́dún consult aya forty three láti mọ̀ yìí pé ọlọ́run ọba gbàdó fún musa níwèé kò tí fún musa níwèé tí fìlànà fi kú so kò tí fún musa níwèé tí fìlànà fi kú ọlọ́run wàlá kọ́ di àtẹ̀yìn náà musa kìtàbà. من بعد ما أحلقنا القرون ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى ọlọ́run ọba ní àwa la fún Musa níwèé lẹ́yìn ìgbà tá a ti pa gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ṣáájú lọ pẹ̀lú Musa ọlọ́run àtàwọn rẹ̀ náà. Bàṣọ́rọ̀ lè náà ti wà òdà wọ̀rọ̀ ńlá. Ọlọ́ni àti wọn ní nǹkan jẹ́ nǹkan àríwòye fáwọn ènìyàn tí wọ́n máa jẹ́ ìtọ́sọ́nà fáwọn ènìyàn tí wọ́n dẹ̀ máa jẹ́ ìkẹ́ fáwọn ènìyàn láàláwọn yẹtọ̀lẹ́kẹ̀rún. Káwọn èèyàn máa ti ara wọn máa ronú Ọlọ́run lọ́lọ́ ọlọ́pàá mọ́mọ́ ni apá àwọn èèyàn rẹ̀ tó àwọn bàánú ìsọ̀rọ̀ yìí àwọn tí wọ́n jẹ́ àwọn jù látara tí padà pa àwọn èèyàn rẹ̀ àwọn ọmọ òwe ẹ́ ọlọ́pàá ti pa àwọn èèyàn kan rẹ̀ ṣáájú lọ àwọn sáré máa kẹ̀lé Musa àwọn sáré máa mànà látara bẹ́ẹ̀ àánú ọjọ́ fún wọn tẹ̀gbẹ́ náà bá ti dé kankan ti ṣẹlẹ̀ sẹ́nìkan àlọ́jẹ́ ọlọ́run wá ṣe ní nǹkan pé nǹkan tí wọ́n ó fi lè máa ronú nípa ọlọ́run ọba dáadáa sọlọ́run ọba ń ṣàlàyé eléyìí fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Israel ọlọ́wọ́ bá ń sàlàyé eléyìí fún wa pé ọlọ́wọ́ bá fún Musa ní ìwé. ọ̀nà fọ́dí àti iná Musa lè kìtà bàlá làwọn yàtàdú. ọlọ́wọ́ bá fún Musa ní ìwé torí pé ọlọ́wọ́ bá fẹ́ kí àwọn tẹ́jú àwọn Banu Israel ọlọ́wọ́ bá fẹ́ kí wọ́n mọ̀nà ọlọ́wọ́ bá tún wá fún Musa ní ìwé. sọ̀rọ̀ bí ọlọ́wọ́ bá parí ọ̀rọ̀ Musa sí ìwé ọlọ́wọ́ bá fún Musa òun náà ni àtàwọ̀rọ̀t ọlọ́run bá gbé fún Musa pé kí àwọn bá ní sọ̀rọ̀ ìlú kí wọ́n gbà pẹ̀lú kí àwọn bá ní sọ̀rọ̀ ìlú ọ̀pọ̀lọpọ̀ náà lọ padà sí kèsìrì sí Musa lọ́pọ̀lọpọ̀ òun àwọn náà ń gbé ní àwọn Júù wọ́n padà sí kèfèrí lọ́pọ̀lọpọ̀ àwọn ìrandíran àwọn náà wọ́n padà ń jẹ́ kèfèrí tó pọ̀ tẹ́tí wọ́n padà ń jẹ́ kèfèrí sí ọlọ́run ọba gán púpọ̀ gan ọlọ́run ẹ̀ bá ń lọ ẹ̀yìn pé àwọn kan wà ní àwọn ọmọ rẹ tí wọ́n jẹ́ tí ó tẹ̀lé tọ́lọ́run bá àwọn kan wà tí wọ́n ti kí ni o tí wọ́n jẹ́ tí ó yà pa ọlọ́run so àwọn jù lọ́wọ́ agbẹ̀yìn àwọn náà wà burú jù lórílẹ̀ so àwọn burú gan àwọn náà ní wọ́n gbógun láti àtàrà ní Madina so àwọn ni wọ́n para jẹ́ tó ṣe pé ó burú jù ní orílẹ̀ tí wọ́n jẹ́ ọ̀tọ̀ ọlọ́run ọba tó ga jù lórílẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń sara ìfún wa pé ọlọ́run bá fún ànábì ọlọ́run tọ́lọ́run rẹ̀ sí wọn àti ń ṣe Musa ọlọ́run bá fún níwèé ìwé náà wọn náà ń pè so táwọn yẹn sọ pé bá ọjẹ́ bíi má jẹ́ fún tipẹ́tipẹ́ so òun tó bá rí kọjẹ́ ọlọ́run bá fún musa ní ìwé ọlọ́run bá fi ṣe kí nǹkan tó máa jẹ́ ìtọ́sọ́nà fáwọn ọlọ́run bá fẹ́ kọjẹ́ pé àwọn jẹ́jẹ́ àbànú ìṣòro là wọ́n mọ̀nà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n padà sí yíwé padà ni wọ́n lọ tọwọ́ bọ̀ wọn padà lo tó lọ́ọ́ máa sọ̀kalẹ̀ fún wọn. ọlọ́run ọba kò ní ọ̀rọ̀ Musa àti Harun ọlọ́run ọba wa bọ́ sí ọ̀rọ̀ Isa tá a mọ̀ Jésù ọlọ́run ọba bọ́ sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ọlọ́run ọba tí rẹ̀ ga ìgbà míì yóò dákọ Isa ọba tó fẹ́ Jésù nù Kùránì yóò ọmọ yẹn fọwọ́ tọ́wọ́ bá sọ pé ọmọ ọlọ́run ni tó bá bẹ́ẹ̀ dákọ jésù yóò ní bínú mariam kálíbà àmọ́ ọmọbi tó ti wá ọlọ́run bá fi ń ṣe bẹ́ẹ̀ ọmọ maria ni o kì í sọmọ ọlọ́run ọlọ́run bá máa ṣe bẹ́ẹ̀ ni kálíbà àmọ́bi tó ti wá. sọ̀rọ̀ ọba wa fẹ́ ṣàlàyé fún wa nínú àyà yìí ọlọ́run ọba lẹ́yìn ìgbà tí musa kúrò ń bẹ̀ tán ànábì ni isa. ọlọ́run ọba ní wájà alínàbínà mariam wa umaru aya. alínàbínà wa umaru aya. ọlọ́run ní ọmọ mariam ti ṣe isa àti rẹ̀ ọlọ́run ọba ní òun ṣe wọ́n ní nkààmì. àmì tọ́lọ́run ọba ṣe fún isa òun náà ní wípé. ọlọ́run ọba dá ìsá wọ́n ní kọ̀lákọ̀ ń lọ́ọ̀hù mẹ̀ngẹ́rì gbàkàrì ọlọ́run ọba dá kò sí akọ kankan tó ní sábàbí nínú bíbí rẹ̀ abo nìkan ọlọ́run ọba ní kó ní sábàbí nínú bíbí rẹ̀ ti ṣe Mariam sọ ọlọ́run ọba kọ́ ṣe léyìn fún un àmì ní fáwọn èèyàn tó ṣe àwọn èèyàn lọ́dọ̀ ní olóògbé ẹlẹ́ẹ̀kejì àǹtọ́kọ̀wò lọ́ọ́ òfin máa ọlọ́run ọba ó jẹ́ kí jésù sọ̀rọ̀ lórí ìtẹ́ lára nǹkan tó yẹ kí ọlọ́run ọba tó ṣe fún jésù nìyẹn lẹ́yìn wá gbà náà ọlọ́run wa ti pa bámbárì tó lágbára fún un ọlọ́run ọba ní kí ẹni tó yẹ kó ti afọ́jú láti nú wá tó bá ti fọwọ́ kàn án tó ṣàjọ àti the ismail ojú rẹ̀ yóò sì di nǹkan yóò máa rí náà. adẹ́tẹ̀ yóò sì gbọ́dọ̀ pé ẹ̀tẹ̀ rẹ̀ ó lọ ẹni tó pé ó ń yóò dìde lórí ẹni tó ti kú a máa jí wọn dìde tí wọ́n dìde báyìí tí wọ́n tún sọ̀rọ̀ wọ́n tún apàdà wà fún padà kí wọ́n máa o kò pé kò lẹ́nu ẹ̀ka ló jí dìde tó ẹgbẹ́ wá ń tẹ̀mí lọ yóò jí dìde tí rí kó tún báyìí so dọ́wọ́n bá fún Jésù máa jẹ́ ọlọ́ọ̀bá ni àti ní àmì àwọn àmì yìí làwọn èèyàn atara rẹ̀ wọ́n atara rẹ̀ di ẹgbẹ́ pé ó lọ kọjá àlà pẹ̀lú Jésù lóbi jẹ́ pé ọlọ́ọ̀bá máa ń fọ́ mi yẹn náà ní kárísímà àìmọye àwọn nǹkan dáadáa ọlọ́ọ̀bá máa ń fọ́ mi látara bẹ́ẹ̀ àwọn èèyàn máa rò pé náà mọ̀ rò pé máa ṣe tó máa tara bẹ́ẹ̀ tó máa pè ní nǹkan tí ẹgbẹ́ ọlọ́wọ́n tó pè ìyá rẹ̀ náà àmì ni torí pé ìyá rẹ̀ ó lóyún láì lè bọ́kùnrin súnmọ́ ọlọ́run ti sẹ́ni ẹni ẹ̀sà ẹ pẹ̀lú ẹ̀ ọwọ́ ajé pàtàkì láàrin àwọn obìnrin ìgbé ìwọ lóyún o ìrẹ́gbẹ́ oyún o ní yìí ó jẹ́ nǹkan ló ṣe pé ò súnmọ́ fi wá ní pé olóyún tó sì wá bí ọmọ bẹ́ẹ̀ ọlọ́run bá ṣe ní àmì ọlọ́run bá yẹ àmì kan tí yóò tó ti bàbá ńlá wa ádámà bá ti jésù o tí yóò tó ti bàbá ńlá wa ádámà ọlọ́ọ̀bá òun fi ọwọ́ ọ̀hún dá ádámà báyìí ádámà ò bàbá ádámà ò jésù tiẹ̀ ó ní kíni ó ní màmá jésù màmá so náà ní pé ẹni tó ní bàbá tí ó jẹ́ nǹkan ló ṣe wípé ó máa jẹ́ èèmọ̀ sí wa so òun tún máa jẹ́ ó máa wà mọ́ mìlẹ́kúlọ̀ síwájú ẹgbẹ́gbẹ́ òun ní kíni owó ní màmá náà. ìnà mọ́sálà ìta ìta lọ ní kámọ́sálẹ̀ àdàmọ̀ fọlọ́kọ́ ẹ̀túrọ́. ọlọ́run ní àpèjúwe jésù náà lọ́dọ̀ ọlọ́run bí àpèjúwe babaláwa ádámà náà ni tẹ́bàdà fi nǹkan wé nǹkan iná wé nǹkan ó ní tó lágbára ju ẹni tó wé lọ ẹtí ẹtí wọn fi ẹtí wọn fi nǹkan wé yẹn olóma ní nǹkan tó pọ̀ jù ádámà lágbára níbi ju Jésù lọ ọlọ́ni adá ádámà látara yìí pé akàtọ̀ gbogbo kún fẹ́ kú ló dẹ̀ sí. làwọn ogun fẹ̀yà kú. akànìkọ́ lọ fàtẹ́gùn kún fẹ́yà atẹ́gùn ẹ̀mí kí fẹ́ sí ara Mọ́ríyàmù náà ó dẹ̀ sì dìgínì ó dẹ̀ sẹ́ni so jésù wọn lóyún ẹ̀ nù káyọ̀ sí ọ̀kan lóyún ṣùgbọ́n ádámà ẹ̀ mẹ́fọ́ lóyún ẹ̀ ọlọ́wọ́n bá tún dá ìyá ńlá wa àwa oníjẹ́ kí ṣe òjẹ́ ìmọ̀ wọn ò lóyún díẹ̀ àwa òkè wọn ò lóyún ẹ̀ ọlọ́wọ́n bá kàn mú egun kan nínú gbáyà ádámà ó sì fi dá àwa lára ìmọ̀ náà lónà tó jẹ́ sọlọ alẹ́ máa tàbí ti àwa ò sì pé wọ́n yọ látara ádámà wọn ò yọ ádámà látara ẹnì kankan ọlọ́ba á wò pé mo ti rẹ́ tí wọ́n yọ látara ọkùnrin kí n tún mú ẹgbẹ́ tó yọ látara obìnrin náà wá ọlọ́ba wa ní pé kí kọ́ẹ́fì kò ní lọ́kùnrin lọ́kùnrin jésù wa ọlọ́ba jẹ́ àwọn ikú ní ẹlẹ́gbẹ́ àmọ́ wọ́n látara ọkùnrin àtòbí bọ́lọ́ba ti fi nìyẹn so kọ́ ẹgbẹ́ jẹ́ ìmọ̀ sọmọ èèyàn kálí mà bọ́lọ́ba bá iná lọ́wọ́ alákùn lè ṣe ìkọ̀tọ̀ ọba tó lágbára lórí gbogbo nǹkan ọlọ́ba ti bẹ́ẹ̀ sọ ọlọ́ba ń ṣàlàyé fún wa kálí bá àmọ́ ìpè àmì lọ́wọ́ bá fi jésù ṣe ìlànà ẹ̀mí ìsìn lọ́lọ́run àbí wọ́n ń pè ní ọmọ ọlọ́run bẹ́ẹ̀ náà ni ìyá rẹ̀ aráwọn tí wọ́n ń pè ìyá rẹ̀ gan lọ́lọ́run so látara bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ agbọ́dọ̀ ní pékeré o agbọ́dọ̀ sọ̀rọ̀ púpọ̀ náà. Òjà alìnà bí a máa rú yẹ máa pọ́wùn ààyẹ̀tàn wà áwọ̀ ìnà ọ̀húnmọ́. Ọlọ́run ọba sára ìfún wa pé àmì òun la fi Jésù ṣe àmì òun lábìyá jésù ṣe ọlọ́ba wa fẹ́ ṣàlàyé fún wa nípa jésù àtìyá rẹ̀ kí ló ṣẹlẹ̀ sí wọn ìgbà tí wọ́n bí jésù tán ọba kan ó wà ní ibi tí wọ́n ti bí jésù ní bẹ́tì magda ọba kan wà níbẹ̀ ibi tí wọ́n ti bí jésù tó yẹ pé ó fẹ́ pa jésù tó látara bẹ́ẹ̀ màmá rẹ̀ wá gbé sá lọ màmá rẹ̀ gbé sá lọ ẹni tí wọ́n sọ pé ó fún Jésù lóyún ọwọ́ abẹ ní ọ̀dí Yusuf Yusuf kan ni wọ́n parọ́ mọ́ pé ó ló fún Jésù lóyún nítorí pé Yusuf yìí ìgbà tí wọ́n bí nígbà tá wọ́n sọ pé ó fún Mariam lóyún àpọ̀n so nítorí pé Yusuf yìí nígbà tí wọ́n bí Mariam wọ́n ní pé kí Mariam wà nínú ilé tó jẹ́ Betul Magdas Masjidul akso, gbẹgbẹ ona ni Mariam ń gbé náà ni Yusuf náà wà ẹ̀dọ́jọ́ Yusuf yẹn ibẹ̀ náà ni gbẹgbẹ àwọn yẹn bá ti bímọ àwọn ẹni ọmọkùnrin àfẹ́kọ́ òṣìṣẹ́ kankan afẹ́kọ́ jẹ́ ni Ọlọ́run délẹ̀ inú Yusuf yẹn nísìnyí àwọn òbí ti ẹ̀fẹ́kọ́ jẹ́ ni Ọlọ́run délẹ̀ so Zakariya ni sànẹ́bí Ọlọ́run ẹni nínú méjì mọ́lẹ́dá sọ̀rọ̀ náà máa wà so wọ́n wá gbé wọ́n á fi Mariam jọ̀dọ̀ Zakaria wọ́n á rí Yusuf náà ló ń jẹ́ ẹnì tí ó máa ń wà nínú ilé Ọlọ́run Mariam náà dẹ̀ máa ń wà pẹ̀lú Zakaria wà ní kíni o ilé Ọlọ́run tí wàá jẹ́ pé Yusuf ló fún lóyún gbé Zakaria ló ṣe kíni o òun ó yìí lóyún torí ìgbà táwọn yẹn gbà níbẹ̀ rò pé Zakaria yóò fọmọ yẹn lóyún o tí ọba dídó òun Yusuf ìdọ́jẹ́ ọ̀dọ́ tẹ́jọ́ wà á kíni o òun ó lóyún so nítorí pé eléyìí náà ti tó kó ti jẹ́ ní ọlọ́run ọlọ́run ayé kó yẹ pé oyún yìí o kì í ti Zakaria lómi nǹkan àmì àtọ̀dọ̀ ọlọ́run tó náà ti rí látara bẹ́ẹ̀ ó wá ran Mariam ó ràn lọ́wọ́ láìjọ pé kí wọ́n gbé Isa bin Mariam Jésù ó yẹ kí wọ́n gbé sálọ wọ́n wá gbé sálọ àwọn kan yẹn gbé lọ sí Damascus wọ́n ló jẹ́ ẹ̀ẹ́dì tó yẹ pé ó fi dìbò lẹ́jù. wọ́n bá kàn wá júwèé ibi tí wọ́n gbé Jésù lọ fún wa níbi bíi so wọ́n gbé jésù lọ́bẹ̀ ó wọ́n lò thirteen eh, twelve years níbẹ̀ so gbàdá after twelve years ni ọba yẹn tó gbàdá wọn tó lè dá jésù padà síbẹ̀tì mọ̀gá so bẹ̀t àyà yìí òun ni àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ amadis adájọ́ àwọn amadia ọ̀nà ọ̀gbẹ́ àyà yìí ni wọ́n wá túmọ̀ fún wa yìí pé jésù o àti ìyá rẹ̀ nígbà tí wọ́n kàn má gbélébù tán òkú sórí àgbélébù so àwọn méjèèjì wá sọ̀kalẹ̀ jésù sọ̀kalẹ̀ lórí àgbélébùú àwọn méjèèjì wá sálọ so wọ́n wá lọ gbé ààyè kan ibẹ̀ náà wá gbé títí náà fi kú jésù wá lọ wá ń tẹ̀sí iye ẹ̀sìn wọ́n máa rẹ̀ kú bẹ́ẹ̀ náà wá kú bẹ́ẹ̀ so wá kú kú díyàn máa ń kú gẹ́lẹ́ so ilé mi ìgbàgbọ́ tó yà wà lọ́dọ̀ wọn amadi ìsìnàjà wọn àmàdíà ààyè àti wọn máa ń lò náà nìyí ìgbà tí wọ́n gbé jésù lọ sí ìgbà tí wọ́n gbé jésù lọ nígbà tó wà kékeré ààyè àyè làwọn á túmọ̀ sí pé ó sọ̀kalẹ̀ kúrò lórí yìí àgbélébù so àwọn àtọ̀ mẹ́wàá sá lọ ṣùgbọ́n àwọn náà fẹ́ pa wọ́n ti wá lọ tẹ̀mí láàyè kan ibẹ̀ náà wá bí wá fún un náà ọlọ́dún wá àwẹ̀ náà wà á wá iná ọmọ ilá rọ́bì wà sí ńlá rí ọ̀rọ̀ rí. ọlọ́dún wá àwá iná ọmọ ọlọ́ni àtìyá àtọmọ àwa lọ yan àyè fún wọn tí wọ́n lò láàrin ọdún méjìlá ìlà rọ́bù wà tí ń ọlọ́ni ààyè tá a yàn fún wọn ó jẹ́ ààyè kan ìlójẹ́ pé ó jẹ́ ibi tó ra ga sókè lórí ilẹ̀ ọlọ́run júwe ààyè yẹn ọlọ́ni ibi tó ga sókè lórí ilẹ̀ lẹ̀ ibẹ̀ la yàn fún ibẹ̀ ó ga sókè báyìí ọlọ́run júwe ààyè yẹn so ọlọ́ni láti ọlọ́ni ààyè tá à ń sọ yìí bó ti ga sókè tó yẹn ọlọ́run ni ó tún wá jẹ́ nǹkan lẹ́sẹ̀ ó tẹ́ pẹrẹsẹ tó jẹ́ pé àwọn èèyàn wá ń gbé ibẹ̀ ga. lórí ilẹ̀ ilẹ̀ bá ń bọ̀ báyìí tó ga sókè wẹ̀ wá lọ àwọn èèyàn wá ń gbé bẹ̀ ọlọ́ni ibi tó gbé ọjọ́ tó tún wá tẹ́ pẹrẹsẹ táwọn èèyàn ó pọ̀ tẹ́ lọ táwọn èèyàn ń gbé bẹ̀ ni omi ṣe kí ni ó ṣe bẹ̀bẹ̀ ayé máa yìí sọ̀rọ̀ máa ń sàlàyé fún wa láti ẹgbẹ́ kí alìbá àmà àyà àyà náà ni ó jẹ́ ìgbẹ́ dáwọn tí wọ́n wá ń túmọ̀ lọ́nà mi ìfẹ̀yàtọ̀ àwọn akọ́ńtẹ́sì kankan lẹ́ni àgbàdo túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn akọ́ńtẹ́sì tó ṣáájú náà. yà á ayò àrùsù lòkúrú mi náà sọ iye bá ti wọ́n mú sọ̀lẹ̀ ha. lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba kọ́kọ́ parí ọ̀rọ̀ jésù tán. ọlọ́run ọba wa bọ́ sí pé ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn òjíṣẹ́ olọ̀rọ̀ káyì ọlọ́run sọ fún náà ọlọ́run tàbí ọlọ́run bá ń sọ fún yìí ọlọ́run bá ẹgbẹ́ ọlọ́run sọ pé yá àrọ̀ lọ́rọ̀ náà sọ ṣùgbọ́n ọlọ́run bá wò pé kó ti sọ gbogbo ọ̀rọ̀ yẹn fáwọn ọlọ́run kò sánàbí ọlọ́ba lọ́lọ́wọ́ bọ̀ sọ fún àwọn tẹ́jú àwọn ànábí ọlọ́run ṣùgbọ́n ọlọ́ba máa ń gba àwọn ànábí ọlọ́run wọn ò ní jẹ́ ní tábùkù ti kàn fún tó dànàbí ọlọ́run tí àgbègbè bá kàn náà dànàbí ọlọ́run ọlọ́run máa sọ́mọ́ pé títí wá yàtọ̀ o láàrin gbogbo àwọn èèyàn ọlọ́run máa sọ fún ọlọ́run máa pa àwọn náà látẹ̀ pé ẹ jẹ́ tí ó jẹ́ èèyàn tó mọ́jú láàrin àwọn èèyàn náà ọlọ́run máa sọ pé يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا ọlọ́run ọba ní gbogbo ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run ọba ń bá àwọn ni ọlọ́run ní nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ máa jẹ nìkéde kúlù mìtòjìbá ọlọ́run ní jẹ́ òjíṣẹ́ ẹ máa jẹ bá. ọlọ́run ní gbogbo dẹ́ẹ̀bà máa jẹ àwọn nǹkan tó dáa ní kẹ́ ẹ máa jẹ nǹkan tó dáa àwọn afáàní nǹkan tó túmọ̀ sí pé aláàlì so nǹkan tó jẹ́ aláàlì olólùbá ní káwọn tó ń jẹ àwọn ànábì ọlọ́run ọmọ máa jẹ ẹ má jẹ nǹkan haramu o nínú àwọn tó máa ń bẹ̀rù láti má jẹ nǹkan haramu ní àwọn ànábì ọlọ́run kò sí tí ó mú nǹkan wá bá àwọn ànábì ọlọ́run bàbá yìí àwọn ànábì ọlọ́run fún bèèrè nítorí mu wá àdìsí afẹ́kà fún wa yẹn àdìsí tó wà ní Bukhari tó wà ní Muslim èyí tó ṣe yí pé wọ́n ní obìnrin kan umu abdullahi utu umm shadadun house ó ní bàásù lálẹ́sọ̀lá mo sẹ́ǹdì sànàbí bí kọ́dà ìlàbàní mo ní kí wọ́n lọ gbé abọ́ wàrà kan kí wọ́n lọ gbé fànàbí so ìgbà wo lọ́ọ́ lọ gbé fànàbí ìdá fìtìrì yìí wọ́n wá sọ ìmọ̀ nígbà náà ó jẹ́ nǹkan ló ṣe wípé ó fẹ́ ló ṣe wípé ó fẹ́ parí ààwẹ̀ rẹ̀ ó jẹ́ lọ pé ó fẹ́ sínú wọn kọ́ lọ gbé fànàbí ṣùgbọ́n nígbà náà ní kọ́ lọ gbé fànàbí olùwà dárí kàfi àwọn nìyà àrùn wàṣídà tó à olórí pé à ọ̀sán ọjọ́ náà òun fàrọ́dà iléyà rasul fàrọ́dà iléyà rasul ha ànábì ni ẹni tó gbé kíní yẹn wá kọ́ dá padà fún mi pé kó béèrè lọ́wọ́ rẹ̀ yìí pé ànákánáti láti ṣáàtú kó béèrè pé ewúrẹ́ tí wọ́n ti fún wàrà yẹn ibo ló ti mú báwọn ànábì ọlọ́run bá ti máa ń béèrè nǹkan nìyẹn lẹ́gbẹ́ àbí àwọn àfáà tí wọ́n ti ṣáájú lọ kàn lẹ́kọ̀ọ́ béèrè pé owó tó mú wá yìí o ibo ló ti rí so àwọn ànábì ọlọ́run rẹ ni wọ́n máa béèrè báwọn ibo owó tí ẹ̀ mú ibo ló ti rí so àwọn ànábì ọlọ́run wọ́n gbọ́dọ̀ lágbára jù àwọn lọ so ìtú wọn bá jẹ wọn fẹ́ mọ̀ pé ó jẹ́ kí ni o ó jẹ́ òdodo tó fìdí rẹ̀ so obìnrin àwọn àníbẹ́ kí ni o ní fàkọ́ láti ìṣàrẹ́ ètò àmì máa ní owó mi mú fi so ìbàdàn jẹ́ àsìkò sínú ànábìsà sálà fàṣẹ́rì pàmìlì. òun nínú kìíní yẹn ìgbà tó ń tẹ́ bá ń ló ń di kejì obìnrin wa bá ah. ó ní ya Rasulullah bàásù ilé kabilábàní mo sẹ́ndì sí wàrà nàbí mo gbé wàrà mo gbé fún ọ rẹ nípa wípé mi túlì náà náà gun òru túmú náà gun òru túmú jọ náà ah, ìdásí fún tó wọn ni fàdásù láyà rọ̀ṣù làfi ọwọ́ tún wá ṣe kí ni tún wá dá wa ẹ ti mọ rántí ọ padà òṣèlú ọba ní bìdáká òmìnira ti rúṣọ ní tí mo ṣe yẹn náà pa àwọn àtẹnjá àwọn ànábì ọlọ́wọ́n ba láṣẹ kí wọ́n máa ṣe à ń là tá a kù là ìlà tó jìbà àwọn ànábì ọlọ́wọ́n bọ̀ gbọ́dọ̀ jẹ́ kankan àti dọ́bàdà ìgbàlá wọn kọ́ máa wà látà mẹ́rin ìlà sọ̀lẹ̀ wọn bọ̀ jẹ́ kankan àti dọ́bàdà àwọn tí wọn lọ gbé náà wà lọ ṣiṣẹ́ ẹ̀sẹ̀ ọlọ́run kò ní bínú sí wọn jù lóbi jẹ́ pé tá a máa ń sọ̀rọ̀ Yunus kí ló ṣe àwọn tọ́lọ́ ọlọ́dọ̀ gbọ́n máa pa wọ́n lọ́dọ̀ gbọ́n wọn pa wọ́n rẹ́ ọlọ́run kan ní o dúró de ìgbà tí ń fún ọ láti ẹgbẹ́ kó jáde ọlọ́ba ní kí wọ́n ṣe ẹ̀jẹ̀ wọn máa lọ sí tọ́yì wọn lọ́wọ́ kó fún láàyè kan lọ sí tọ́yì wọn lọ sí tọ́yì ọlọ́ba fi àjẹ́ so ojú ẹ̀jẹ̀ làwọn abẹ́bí ọlọ́wọ́ bọ́ máa ṣe lọ́wọ́ ti nǹkan lọ́ba ní wọn máa ṣe kọ́ra kó jẹ́ tó jẹ́ pé ọlọ́run bá sọ fáwọn tó ń jẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́ni ẹ̀yin òjíṣẹ́ kúlù ọlọ́ni nǹkan tó bá jẹ́ nǹkan àlàán òun náà ní kẹ́ ẹ máa jẹ òṣìṣẹ́ ọlọ́run ní ẹ̀yin èèyàn àdìsí àbí ìwúrẹ́ yẹn lọ́ta fẹ́ kà fún àdìsí òfin jìbìlẹ̀ ní muslim náà ni òṣìṣẹ́ ọlọ́run ọba ní ya ayu anas ẹ̀yin ènìyàn iná lọ àtọ́ yìbùn láàyè pàdé ńlá tó yìbùn. ọlọ́run ọba ọba tó mọ́ ni kò ní gba nǹkan kan àyàfi nǹkan tó mọ́ wọ́n ní ọlọ́run ọba náà wàyí náà lọ amara alùmọ̀mìnì bímọ amara bí alùmọ̀sẹ̀mì ọlọ́run ọba pa àmọ̀mìnì láṣẹ ìdóṣe káwọn òṣìṣẹ́ náà máa ṣe ọba wọn láṣẹ gbọ́dọ̀ sọ àyà ìkàlẹ̀ tá ń kàlẹ̀ wọ́rọ́wọ́ yìí ó wà ní àyà seventy one pé yá lẹ́sìn náà kùlù mi ń tọ́ yìí bá ti máa rọ̀ jàkánná ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo lẹ́yìn náà bá fẹ́ máa jẹ ẹ jẹ nǹkan tó dá tá a ṣèjẹ àtiwọ̀n ẹ̀ fún yín ètò àti níríjà àtìmú ètò ẹ bá rí lọ́nà tó dá oníkẹ́rẹ́ gíní o òun náà ní kẹ́ ẹ máa jẹ ọlọ́mọ sọ bẹ́ẹ̀ rìsọ́lọ́ máa fi wá sàlàyé fún ajá wọn sọ abá pé ẹwọ́ ọkùnrin kan o sọ́yẹ́ pé ó ti ń tíráàbù bọ̀ tipẹ́tipẹ́ inú rẹ̀ ó ti di nǹkan lẹ́gbẹ́ ó ti dàrú mọ́ra wọn àti ti fún dọ̀tí. ṣùgbọ́n gbogbo oúnjẹ tí ń jẹ àrọ́ọ̀mù ni nǹkan tí ń mu àrọ́ọ̀mù ni nǹkan tí ń ni. so tí ọba dùn ní wípé wọ́n ìgbà tí gúúsì abilà àrọ̀ ẹni yìí wọ́n tún fún lóúnjẹ àwọn tó tún fún lóúnjẹ àrọ́ọ̀mù náà tó gbé fún un wọ́n ti yàgò dùn yìí láti sàmà ọwọ́ ẹ̀ báyìí. so wọ́n ní ìwọ ọlọ́run fún àná yóò sọ̀jà àbúrò dà irú ẹni báyìí ọ̀pọ̀ ìrọ̀lọ́ máa fẹ́ gbàdúrà rẹ̀ ọlọ́bí àrọ́ọ̀mù ló kún gbogbo òkìní ẹ̀ so yìí máa jẹ́ àrọ́ọ̀mù so yìí máa dín lọ́wọ́ ni kì í jẹ́ kéèyàn lè ṣiṣẹ́ rẹ̀ gan àwọn afáà ní pé ìmọ̀ akílù halal aonun alal amali sọ̀rẹ̀ ìmọ̀ jẹ́ aláàdì máa ràn yàn lọ́wọ́ ni lórí kéèyàn lè ṣiṣẹ́ rẹ̀ yóò jẹ́ kéèyàn tún lè máa súnmọ́ náà mẹ́rin àdín jẹ́ àrọ́ọ̀mù èso ó máa lágbára lé tí ọlọ́run bá ti báwọn ànábì ọlọ́run bá pé ní mo pa yín láti ẹni pé ẹ máa jẹ́ ẹni tó yẹ pé yóò máa jẹ́ ẹni tí yóò máa jẹ nǹkan tí ó dáa lẹ́gbẹ̀ẹ́ àwọn ànábì ọlọ́run bá wọ́n ní iṣẹ́ lọ́wọ́ nínú nǹkan tó rinlẹ̀ ni pé wọ́n ní jésù gangan fún ara rẹ̀ ìyá rẹ̀ a máa ń wọn aṣọ sọdún jésù ni ó wọ́n ní kára isa mariam yakulu mi ń gádìlì ó ìyá rẹ̀ máa ń wọn aṣọ owó aṣọ tí ìyá rẹ̀ bá ń hun òun náà ni jésù gẹ́gẹ́ òṣèlú ọba lẹ́bi mọ́mí nàbí yín ìlàrọ̀ àlùjáná kò sálẹ̀ bí ọlọ́run ọba kan lórí ayé ọdẹ ẹran ó bá èèyàn tí gba owó lórí dídẹ ẹran wọn ni ìwọ́n kọ́ kọ́ọ̀lù wọn àtàyà rọ̀ owó òṣèlú ọba da ẹran fáwọn ará níbi àwọn òkè kọ̀ọ̀kan mi ẹ̀yẹ àlì mẹ́ka tó wà fún fún ara mẹ́ka fún àwọn jẹrẹ bẹ́ẹ̀. sùsọ́lọ́mù bá náà ọ̀dà ẹran ó tún bá Khadija ọba jẹ́ ẹni tó ṣe pé kí ni òun ọba jẹ́ ẹni tó ṣe pé ọba ṣòwò lẹ́ẹ̀mejì ló bá lọ sílẹ̀ ṣáà tó lọ bá ṣòwò. sọ àwọn anábì ọlọ́run ọba ọkọ̀ tó wá sí lánàbí ọlọ́run màdúrà bá sí lánàbí ọlọ́run ọba tán ọlọ́run ọba wá ní pé àwọn Islam tó yẹ pé ọwọ́ bí sọ́dákọ̀ ọlọ́run bá ní kó máa gbé yóò máa jẹ́ nǹkan jíjẹ fún àlejò sọ́lá. ìṣọ́lá máa sọ fún wa pé wọ́n ní nítorí ń dá àjùtọ́ mí ènìyàn tó jẹ ló jẹ òun náà nìkan jẹ nínú kíni o nínú iṣẹ́ ọwọ́ ẹ̀. ìṣọ́lá máa wá ní pé kẹ́ ẹ lọ́ọ́ mọ̀ yìí pé inna Dawud alayhi salam kana yakulu min amali yẹn àwọn mi kásìlẹ̀ yẹn ni. ẹ̀ẹ́dẹ́gbẹ́ Dawud ibo ti máa jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ ni ọlọ́pàá ti dáhùn lọ́dún pé kí ni o yọ ọmọ àwọn aṣọ fáwọn èèyàn ó ń ṣe ó ń dá oríṣiríṣi àrà so àwọn tẹ́jà àwọn anábí ọlọ́run ọba wọ́n jẹ́ ẹni tó ṣe wípé a máa ń máa ń ṣe iṣẹ́ so ọlọ́run ọba wa ní tẹ́ ẹ bá fẹ́ máa dáa náà ká máa rí pé a ní nǹkan sọ́ọ̀sì fún kọ́ èèyàn kan ló jókòó kalẹ̀ kọ́ mọ́ níbi tó ti ń jẹ títí mu ọgbọ́dọ̀ ni so òní ọmọ ẹ̀jẹ̀ pé òní ọmọ gbàdúrà yìí ló ikọ́ ọlọ́run ọba wọn ràn lọ́wọ́ lé lórí so látara bẹ́ẹ̀ ọlọ́run ni àwọn tẹ́jà àwọn anábí ọlọ́run ọlọ́ni ẹ máa jẹ nínú. Mùrùnlá sáyé bá ti wà mánú sọ̀rọ̀ náà. Ọlọ́ni ẹ̀yin tẹ́ jẹ́ ànájẹ́ ọlọ́run ọba ẹ máa jẹ àwọn nǹkan tó dáa tó jẹ́ nǹkan àlàálì ọlọ́run lẹ́yìn wá àgbà náà. Ọlọ́run ní ẹ tún wá máa ṣiṣẹ́ rẹ̀ àgbọ̀dọ̀ bá níbi ọlọ́run ọba níbi iṣẹ́ tí ò dáa. Ọlọ́run ní ẹ máa ṣiṣẹ́ rẹ̀ ìjọba jọ̀ràn èèyàn fún yín ẹ ṣe é ìtọ́ba jẹ́ náfìlà ẹ̀ ṣe àwọn ànábì ọlọ́run ọba gbogbo sí ọlọ́run ọba ní káwọn ṣe tẹ́gbà ní sàlám oyan náfìlà ló ẹsẹ̀ rẹ̀ tù bù ẹ̀dá káwọn abá ni sẹ́yìn àti ẹ̀wọ́ làbọ̀ tó mọ yan náfìlà ọlọ́run ọba ló ti forí jì ìyá ajá sọ pé ah ibi ọlọ́run ọba ló ti forí jì ẹsẹ̀ iwájú àtẹ̀sẹ̀ sẹ́yìn ọlọ́run forí jì hàn ó wá ní afala àkúrù abdan shakura ṣé ìtàn wa ní jẹ́ ẹrú tí ò sọ́nà bá bìlẹ̀ sọ bẹ́ẹ̀ àwọn tí ọlọ́run sọ gangan fún gan lórílẹ̀ ayé wọn sọ fún ọlọ́run sọ gan fáwọn àtọ́jà wọn ṣe wọn sọ fún ọlọ́run ti sọ fún un pé báyìí àjọṣe mítìn lánàá ni wọn lọ́rọ̀ àtọ́lọ́jọ sí kò dé àríṣe kankan mọ́ yóò tún á máa pààtì àwọn àdánwò pàtó àti díẹ̀ náà ti gbé wo ẹ máa mutí lọ nígbà gbogbo yín ẹ máa gbogbo yín wọ́n tún máa fi rẹ̀ ṣó hmm? látara bẹ́ẹ̀ ẹ tọ́lọ́wọ́n bá ti gbàdúrà nìyí tọ́lọ́wọ́n bá ti sọ forí jìn tonti bẹ́ẹ̀ náà ni ọlọ́run ní pé amalu sọ. wọ́n ẹ dájá ni bí ọlọ́run ọba dandan ní pẹ́yìn ẹ̀yẹ́ òní máa yọ kán lẹ̀ pé eléyìí lọ́rùn ẹ̀yàn eléyìí ní náfìlà òṣìṣọ́lá ọba yọ jẹ́ pé òun jẹ náfìlà tí ó kì í òṣìṣọ́lá ọba jẹ náfìlà tí ó kì í náfìlà tí wọ́n máa kí lẹ́yìn zúrì òṣìṣọ́lá ọba òkì ń jọkàn wọ́n di lọ́wọ́ lẹ́yìn zúrì mẹ́ta táwọn yẹn máa kí òṣìṣọ́lá ọba òkì òṣìṣọ́lá ọba wa sẹ́n padà lẹ́yìn asùn ìkànnì ẹbẹ náà ní kí nọfìlà lẹ́yìn asiri ni orí nọfìlà tó ń jẹ ní ẹ̀yìn zuri àwọn níbi ṣé gbogbo wa náà ní àmọ̀ jẹ náà nọfìlà bá jẹ lẹ́yìn zuri àtúmọ̀ ọ̀sán padà lẹ́yìn ọ̀rọ̀ rárá ó ní òdìkan lọ́lọ́ máa ní kí wọ́n máa bẹ́ẹ̀. sallallahu alaihi wasallam. pé kí ni àwọn tó ń jẹ́ àwọn ànábì ọlọ́run àwọn tí wọ́n pín nọfìlà wọn jẹ ni wọ́n san padà àwọn tí wọ́n rárá ọlọ́dún gbogbo kara gbogbo atinabila sọ̀rọ̀ yẹn àbẹ atinabila sọ̀rọ̀ yẹn káwọn ànàbí ọlọmọ máa ṣe ọ̀rọ̀ wọn á sọ ọlẹ ẹ má yọ kankan lẹ gbogbo sẹẹrẹ padà yẹn òun náà ní kẹ ṣe náà. ìní bímọ dàmàlù nàálí. ọlọ́run ọlọ́run èmi ọlọ́run o bímọ dàmàlù nàálí wọn máa dẹyìn náà ń ṣe o ìyànàbí ọlọ́run gbogbo dẹyìn ṣe òun èmi ọlọ́run ọba máa wọ́n yìí lọ́ba máa tán òun ṣe fún àwọn ànábì ọlọ́mí pé tí àwọn náà ọba ṣe bọ́lá ọba ti kú owó ṣe lọ́ba máa tán wọn ni pé ibi àjẹyìn lórí ẹ̀nu o ẹgbẹ́ ọlọ́run ọba ò ní ẹnìkan wọ àwọn tó ń jẹ́ àwọn ànábì ọlọ́run ọba ò lẹ́nì kankan nínú wọn àwọn tó yẹ pé wọ́n ṣe kínní ọlọ́run ọba bá wọn wí ẹlọ́sẹ̀ tó kù díẹ̀ káàtó náà ọlọ́run ọba bá wọn wí ọlọ́run ò lẹ́nì kan tó yẹ pé ọlọ́run bá wá sàlẹ̀ sáré àgbègbè wọ́n tiẹ̀ kàn máa yàpọ̀ ṣùgbọ́n àwọn ẹbí ọlọ́run bá nìyẹn ọlọ́run bá ní wọ́n gbọ́dọ̀ sí dáadáa náà ni káwọn bẹ́ẹ̀ ni wọ́n ti máa kò sẹ́ni náà ṣùgbọ́n látara bẹ́ẹ̀ bá ń fún wa tọ́lọ́ bá bá bí ní bá ẹbí ọlọ́run bá wí pé tiwa náà kàdùnà kí tọ́lọ́ bá wá ń sọ fún àwọn ẹbí báyìí káàbí tiwa gẹ́gẹ́ ó tóbi káàkà sí dáadáa náà. wàyínà àdínní ọlọ́run àwọn tí wọ́n jẹ́ wọn ànábì ọlọ́run ọlọ́run sọ fún wa ní pé wà iná áàzì í ọlọ́run sọ gbogbo ànábì ọlọ́run kọ̀ọ̀kan wípé ìdó mú wá yìí nǹkan kan náà ní sẹ́gun gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn òmù wa. ìdó mú wá yìí ọlọ́run gbogbo yín bá dáyẹyẹ ùmùmọ̀tùkù àrí gbogbo nǹkan náà sì mọ̀ fún ìṣàlàyé wà àrí ìṣàlàyé gbogbo òfin ìbá dáyẹyẹ. tí mo ń kó fún yín ọlọ́run ní ọmọ tuntun gbogbo ẹyọ kan gbogbo yín jẹ wá ìdàtún ọlọ́ni ẹyọ kan ó ní gbogbo yín bá lálẹ́ lóbi délẹ̀ ni kò sẹ́ni kankan ní gbogbo àwọn pé tó bá mú sẹ́ni kejì rẹ̀ ẹnìkan àwọn ọlọ́run ọba kò ní mú nǹkan ló ṣe wípé ọ yàtọ̀ sí tẹnìkejì rẹ̀ kò ní mú rárá dín

ọlọ́kan sàlékún iṣẹ́ tá máa ṣe kún ni níbẹ̀ sọ ọlọ́kan sàlàyé bíi pé gbogbo àwọn ànábì ọlọ́run ẹyọ kan ni wọn nǹkan kan náà tawhid náà wá pa àwọn èèyàn sí ìmọ̀ ọlọ́run ọba lẹ́yọ kan ṣoṣo ọlọ́run ní umman wahida. umman wahida. ọlọ́run ní ìjọ kan ṣoṣo ní ẹ ti jẹ́ ìjọ kan tí áàlù yìí tí wọ́n á jẹ́ ẹyọ kan ṣoṣo tẹ́gbẹ́ ẹ gbọ́dọ̀ jẹ́ ló yí pé yóò kú òní ẹyọ kan ṣoṣo ẹyọ kan ṣoṣo gbogbo yín nǹkan kan náà gbogbo gbogbo yín kò yàtọ̀ síra wọn náà. wàhálà ọ̀bùnkùn fàṣàbù. ọlọ́wọ́ ni èmi gángan náà wà lọ́lọ́run ọba gbogbo yín tí mo fẹ́ kẹ́ ẹjọ́ sì fún ẹ lọ́lọ́run mi ọlọ́ni ọ̀gbẹ́ni fàtàkùn ọlọ́ni èmi náà ní kẹ́ ẹ bẹ̀rù sórí ayáyé náà ni a tún ti bẹ̀rẹ̀ ní ọ̀la sọ ọlọ́ba kí ó jẹ́ kí atúnkọ́sọ́ àjẹ́ ọ̀la hmm. so ìtí agbọ́lù ní kọ́lọ̀ ń jẹ́ kó wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa hmm. so kí ọlọ́run jẹ́ kí a ní ẹ̀kọ́ lọ́dọ̀ lọ́ba pẹ̀lú nǹkan tí agbọ́ yìí ọlọ́kọ́ sọ́ bí ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan láti wọlé náà ṣùgbọ́n ní kára wọn bẹ̀ hàmdí ṣẹlọ́lá ìlà ìlà àti ẹ̀fọ́ Now, one, two, three, four, five, six, seven, eight. Now sọ́dọ̀ dẹ̀wọ̀rọ̀ mi zakatu lè fetiri zaka nínú Islam zaka tó yẹ pé kò ní nǹkan ṣe pẹ̀lú zaka tó yẹ pé kò ní nǹkan ṣe pẹ̀lú Ramadan ó wà zaka bẹ́ẹ̀ pé ó ní nǹkan ṣe pẹ̀lú Ramadan náà zaka tó lẹ̀ pèsè èyí tó jẹ́ pé olódàá jù fẹ́ni tó bá gbààwẹ̀ ó jẹ́ ẹni tí yọ zaka tó lè fitiri so bá a ti wọ́n yọ náà ni pé ká yọ múdù mẹ́rin oúnjẹ oríṣi ọ̀rọ̀ làwọn afáàsọ bẹ́ẹ̀ pé àlè wa tẹ́ pẹpẹ rẹ̀ lẹ́yìn tí wọ́n kó náà ni a máa ṣàlàyé ṣùgbọ́n ìlú jẹ́ kìnìún ẹni pé ní àbá gbá rẹ̀ tó dẹ̀ bí owó lọ́wọ́ tó yẹ pé ó jẹ́ ìtẹ́gbó náà máa fi òun lè jẹun níjọ́ ọdún tóun ó yù dáadáa òtún wá ní àtẹ̀kù lẹ́yìn ìgbà náà torí ẹni bẹ́ẹ̀ àtẹ̀kù rẹ̀ yẹn kó gbìyànjú ó jẹ́ pé kò fi ṣe zakato lè fi tẹ̀rẹ̀ tó kó wá yọ múlù mẹ́rin kó yọ fún tó bá mọ̀ pé òun náà jẹ́ tálákà kò gbé fún un so tálákà ni wọ́n ní ká máa gbé zakato fitiri zakato lẹ eh, fitiri fún ẹni tó wọn ló ń jẹ tí ó jẹ òun yàtọ̀ zakato yòókù sọ pé àwọn tá a fún mi ṣe fún ó tó pọ̀ ṣùgbọ́n lè fún ẹni pé kí ni o kò sí oúnjẹ tí ọbẹ̀ jẹ náà ni àwọn tálákà náà ni àgbè fún ẹ alájọba la mi nǹkan tí àwọn àfọ̀n sábà ṣàlàyé náà ni pé owó láti kọ́kọ́ fi yọ zakato fi tẹ̀lé nǹkan ni ọkọ jẹ nǹkan ni ọkọ jẹ ìpìlẹ̀ téèyàn ọkọ lórí lórí nítorí wípé nǹkan fún pẹ̀lú owó ni wípé sá fún mọ̀ṣákọ̀ wàhálà tó wà níbi ká lọ oúnjẹ ká gbóúnjẹ lẹ̀ kí díẹ̀ ọ̀dànù bẹ́ẹ̀ ká tó wọ̀n ká gbé ráyàn ká gbogbo ẹ̀ wàhálà yẹn dẹ̀ ti ń ṣe ẹ̀sìn ti ń gbalá pọ̀ sọ ọmọ èèyàn ní fún wàhálà yẹn nínú nínú kẹlẹgbẹ abẹ ẹjẹ fowó ṣe ẹlẹ́ẹ̀kejì ni wípé owó yíyọ ó wà láyé àdàtà sàlám kò sẹ́ni kankan náà àwọn sọ àbàdàn tó fowó ṣe so màdé yóò jẹ́ nìkan tó fowó ṣe yẹn omi ìwé kìí ṣe owó gangan ni ó kọ́kọ́ jẹ́ absolu pé káfí yọ oúnjẹ ni so ìṣòro àtẹnudẹ ni pé nígbà míì wà wà dé oúnjẹ a máa wọ́n táwọn èèyàn ní rí so nígbà tó ń jẹ́ bá wá wọ́n so ìdádókù náà ní gbé káwá sínú owó rí omi mú mo wá rí omi báyìí ṣe ti táyà mu ṣàwáfà ni àwọn nǹkan tó lè fà kéèyàn fi fowó yọ oúnjẹ wọn àbí kò sí lárọ̀ọ́wọ́ nìyà àwọn kan àbẹ́ máa ń kó lọ síbi kan tó jìnnà lásìkò táwa ilé ìṣẹ́gbẹ́ tí wà gan-an wọ wá sí àárín ìlú ara bẹ́ẹ̀ oúnjẹ àdúgbò ti kálukú ti bù tẹ́ gbàdọ́ tó ti súnmọ́ wọn wá lọ́wọ́ ẹ̀sẹ̀ àwa sí ìgbọ́njú ẹ̀dẹ́ mọ́tò bíi three hundred naira five five hundred naira ní ọwọ́ oúnjẹ náà yòó ní lọ so wá wí à káàrí hundred naira sì tómi yọ jáka olùyọ owó báyìí látara bẹ́ẹ̀ àbẹ̀ tó ṣe wí pé àwọn ìṣìgàláàt àwọn nǹkan tí wọ́n fún yẹn ṣẹlẹ̀ sí nígbà tí àtúntẹ̀ kọ́ yọ kíní ó ti ṣẹlẹ̀ sí so ìdájọ́ kan ni pé pàtí àìrojú yẹn ń yọ ọ́ bọ̀ ni pé àsìkò tí ìdí ti sún mọ́ ni kẹ́gbẹ́ kan fẹ́ kí n ló ọ̀gbẹ́ ah, tálákà kan nìyí ẹ̀jẹ̀ fi owó yọ ọ́ so that màá lè ní ládàá pé èmi náà fi kí n tó gbélé bá di di ẹ̀yìn id kò ní wúlò mọ́ á yọ before id so ó ti kú ọ̀túnla káàsìmù àlèmọ́ ayọ́ títí títí tó fi jìbẹ̀ kó jẹ́ pé alẹ́ ẹjọ́ id gangan tí ó sùnmọ́ bàtà ni yẹn fẹ́ lò sí tó jẹ́ pé ọdún gangan ni báàrọ̀ ọjọ́ id gangan olùdíje àmọ̀ kírun ní tíwáàrí kírun tó yín màmá ní ìlàkàtú fi kírun máa kéwàá fowó yọ ńgbà náà òní máa dáa jù ṣùgbọ́n màṣákọ̀dé ọ̀bá lórí pé èèyàn lọ ra èèyàn ṣe gbogbo ẹ̀yẹ wọ́n máa kọ́ ládàálẹ̀ fún yàn ni wọ́n ibi lẹ́yìn bá ti jìnnà tí wọ́n láti tó bẹ́ẹ̀ ni ó ti máa gbà ládà tó so látara bẹ́ẹ̀ so kí ni ọmọ ìgbìyànjú àti ọmọ ṣe ṣùgbọ́n ọba ṣọdọ̀ ọmọ. ìbéèrè tèmi ni pé sàkà gangan ẹni tó bá fẹ́ yọ ṣé dáadáa ni kó sọ fẹ́ ẹni tó fẹ́ yọ fún pé ó fún ọ yìí bóyá ó fẹ́ gbé owó tí ó nà láàrin ọdún kan fún ṣé pé owó tí mo fẹ́ fún ọ yìí owó tàkà ní abọ́ àbí yóò kàn fún lásán dẹ̀n tó bá yẹ pé yóò kàn fún lásán ni irú kánigbẹ́ ni ẹ bóyá ó ní tó bóyá bí fifty million nígbà tó ṣe gbogbo àkáǹtì ẹni gbogbo àwọn tó yẹ pé ó wà nù sẹ́rí àpéyàn lè fún ṣé dandan ṣéyàn lè fún ẹnìkan pé gbogbo ohun tó yọ yẹn bóyá bí ten thousand ten million ṣéyàn lè fún ẹnìkan àbẹ́yìn ó kó fún gbogbo àwọn èèyàn yẹn náà ìbéèrè mi àkọ́kọ́ ni ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni pé Eh, àwọn afa sábàá ipa pé ànábì Ibrahim alayhi salam bàbá àgbàgbọ́ ni ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn kejì náà wọ́n gbà bẹ́ẹ̀ eh, ànábì wa Isaac lọ́dọ̀ àtàrà ni wọ́n bí àwọn afa sábàá ipa wọ́n bí ọmọ méjì ànábì Yakub àti ànábì àti ibrahim ló bọ̀ méjì àwọn méjì ló gbajúmọ̀ lọ́mọ ibrahim ismail àti isaac isaac obi yakub ó tún bá àwọn ọmọ mi. so àwọn méjì tí wọ́n gbajúmọ̀ yẹn yusuf àti yakub so nípasẹ̀ pé bí ẹ̀sìn kejì bí a bí christianity bó ti gbalẹ̀ nísìn so a rí kà pé a rí gbọ́ pé ànábì yakub gangan ló kọ́kọ́ bẹ́tùl magdal tí ẹ̀ sàlàyé fún wa lọ sọ̀tẹ́ pè ní ilé olúwa so báwo wá ti wá jẹ́ pé nǹkan yẹn wá padà yìí tán fi padà sọ di ẹ̀sìn míì mọ́ wọn lọ. lábẹ́ ọ̀làmì náà alákọ̀ọ́kọ́ nínú ìbéèrè yín ìbéèrè alákọ̀ọ́kọ́ nínú ìbéèrè tẹ béèrè fúnra nípa zakat so zakat níwọ̀nba tó lè dìde yé wa náà ni pé ọlọ́run bá dápọ̀ àwọn èèyàn mẹ́jọ tá a fi zakat fún ẹ bá fẹ́ tálákà ní zakat ṣebí tálákà ló fẹ́ fún nítawọn afáà tó jẹ́ ìtọ́wà rọ́ọ̀jì náà nìkan ká fún nìkan tí ó tó ná lódìdí ọdún kan ká fún nìkan tí ó máa tó ná lódìdí ọdún kan tí owó yẹn bá pọ̀ bí ẹ̀ma gbogbo ìjàkadì yẹn fẹ́ yọ òun lè fi kan ní tí ó tó kan wípé tó bá ti fún ní tí ó tó kan ẹlòmíì tí olúfẹ́ ní o yóò tún ná sí ibòmíì ojú ọ̀nà tẹ́gbẹ́ èèyàn bá pọ̀ èèyàn ó mú kan nínú ẹ̀ ní kékeré náà tọ́lákà ní pé mo gbọ́dọ̀ fún un ìjọba ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó wà lóbó etí mo fẹ́ fún nìyí o owó tó bá jẹ gbèsè òun tiẹ̀ ó ti jẹ gbèsè ní sóbẹ̀ ó ní sẹ́tí ń ṣe tí fi ń jẹun tí fi ń mu a kì í fẹ́ ló bá ní sẹ́tí bá èyí òkú kì í ṣe tọ́lákà ní pé ibi iṣẹ́ lójoojúmọ́ ti ń jẹ tẹ́gbẹ́ owó tó bá lọ bí iṣẹ́ ṣọ́ọ́lì òun mò ń bọ̀ tọ́lákà fọ ilé ìrù káwọn ọ̀rẹ́ ẹgbẹ́ gbẹ̀gbẹ̀ lóṣù wọn fún un lówó kò díje tálákà ní pé ó gbẹ̀gbẹ̀ wọn gbowó oṣù wọn ti jẹun tálákà ní pé wọn ò ní kò sí tó fi jẹ ẹ̀jẹ̀ wá fún lówó bí ẹ̀jẹ̀ abẹ́rẹ́ bísíǹnẹ̀sì yóò àmọ́ owó dẹ́ fún lówó tó di ọdún kan yẹn náà àmọ́ ṣe nǹkan tó fi máa jẹ tó fi owó yóò máa ṣẹ́kù sí lọ́wọ́ yóò máa jẹun bẹ́ẹ̀ náà fi ní ká fún un. so òde ìbá ti lè fún tálákà lówó tọ́ ẹ pé owó yẹn ti tán lórí tálákà kò sí kọ́ bọ́ sí ẹgbẹ́ kejì tẹ̀lé ẹni mọ́tò náà gbàgbé owó kéwìn náà ẹgbẹ́ yẹn àwọn kágbà pé lọ́dọ̀ ti tóye lọ́yẹ káti bẹ̀rẹ̀ àwọn káni pé kèé ti bẹ́ẹ̀ ìta ẹni náà ni pé kò sí bí òde ti sẹ́wà ẹni kan tó jẹ ti gbogbo dé ẹ̀dẹ̀ ju tó jẹ ní gbèsè yẹn iye owó ní ẹ̀fẹ́ yọ kíni náà ni kéèyàn fún tó bá yẹ kó bá sẹ́kù yẹn bọ̀ síbò mí yóò fi kó síbẹ̀ ṣèbí ògbélé yìí ò lè rárá ju pé ọmọ fẹ́ yọ zakat tá a mọ̀ fẹ́ fún wẹ̀ náà bá fẹ́ fún ló ti níye gbèdéke tẹ́ fẹ́ fún tó bá yẹ kó owó yín bá sẹ́kù lẹ́dọ̀ọ́ bọ́ sí mo fẹ́ bọ́ sí abala kejì ọ̀kẹ́ mo fẹ́ fẹ́ tó jẹ gbèsè mo yọ five hundred thousand ẹni jẹ gbèsè four hundred thousand four hundred thousand ẹni ó kú kí ni o hundred thousand ọ̀kẹ́ mo fẹ́ padà sọ́dọ̀ tálákà ó yẹ ọ̀mọ̀lẹ́ tó lóṣù kọ́lé lọ nana ni kí o sọ fún pé zakat ni mo yọ fún ọ o ìyọ́nà ìyọ́nà fún pé zakat zakat ìṣèkan náà yọ pé mo ti yọ ní pamọ́ kékeré pé kí o kéde gbogbo ayé oṣù mọ́ ìyọ́nà fún pé yọ fún pé zakat ọmọdé kí ni o mo yọ fún ọ ìyàgbọ́dọ̀ ìṣèkan ni ọmọ pé zakat ni mo yọ fún ọ so ló yẹ kí nínú islam náà zaka yọ ló jẹ zaka àti kí ni ó wà lọ́tọ̀ sọdá kọ wà lọ́tọ̀ sọdá bá wọn yọ zaka báyìí ó máa ń pè lọ́dọ̀ màtí ní kò pè so ẹ̀dẹ́lẹ̀ kejì níbi pẹ́ẹ́kọ̀ lẹ́sẹ̀ ọ̀kọ́ ni pé àwọn ẹlẹ́sìn kejì so ọ̀rọ̀ tó yẹ pé islam kò fara mọ́ ni ọlọ́run sọ ní àyàtà ń ka ìgbàgbọ́ ń sọ pé ó ti sọ fún ayé ẹyọ kan ṣoṣo ní ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run kò pé méjì iná dínà ìdánlá àlùfáà so it's better àwọn christian so ẹlẹ́sìn kan sí ẹlẹ́sìn kejì ẹ̀sìn kan ló ń bẹ lọ́dọ̀ ọlọ́run kò tẹ́sìn kan lọ́dọ̀ pé ẹ̀sìn tó ń jẹ́ ìkejì lọ́dọ̀ ọlọ́run tó wá jẹ́ pé ìrìn náà pé àwọn náà lẹ́lẹ́sìn kẹta so àwọn ti takò mọ́. so dáadé náà ní í pé ìtàn àlesọ̀kan ní ìsìn pé ìtàn fẹ́ pé ó gùn yìí so látara bẹ́ẹ̀ ni pé a rí pé Yakub òun ló jẹ́ ọmọ fún Isaac nígbà tí Yakubu ń lọ tó ń lọ gbẹgbẹ Yakubu ní àti ẹnìkan tí wọ́n ń pè ní Isu òun náà jọ jẹ́ ọmọ fún Isaac ìtàn tó fìdí múlẹ̀ ni pé àwọn méjèèjì bàbá wọn fẹ́ ṣàdúrà fún wọn ìṣòro tó jẹ́ kí màmá sì sọ pé kí eh, ẹ tó jẹ́ Yakubu kó jẹ́ pé òun náà ni.

wọ́n rí ah, bàbá rẹ̀ mọ́ ló fẹ́ súre fún ẹ̀gbọ́n rẹ̀ tètè lọ olóòrò bá wọn méjèèjì olóòrò <laughs> bá wọn méjèèjì tí o gbé kó èdè lọ kó èdè gbé oúnjẹ lọ fún bàbá bàbá bá sì ti bọ́ lójú ó sì gbé oúnjẹ lọ bàbá sì ṣàdúrà fún yà kú ó ti ṣàdúrà fún kí ó ní pé lórí ẹ̀gbọ́n rẹ̀ ní irun la yà fi daṣọ bí awọ ẹran bora tí àbáyé bá ti ń fọwọ́ kàn kó máa rí pé ah, òun fọwọ́ kàn irun náà so oríṣiríṣi ọgbọ́n náà ní ọkọ̀ so látara bẹ́ẹ̀ bàbá yìí ti dàdúrà fún mi gbàgbé àwọn ànábì ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ti kọ́ gbà yíṣu náà padà wá dé ó ti pẹ́ ó ti ajẹ́ báyìí ó sá sàdúrà fún náà <laughs> ìgbàgbọ́ ayọ̀ dàdé ló ti di lára kọ̀kọ́ látara bẹ́ẹ̀ yíṣu wá ń wò pé òun ọ̀pá àbúrò òun ni tí ó sì rèé sílẹ̀ sọgbà tí àkùbọ̀ wa bàbá yẹn wá níbi máa sá lọ ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi kan kọ́ máa sá lọ ọ̀bẹ̀ ọ̀dọ̀ kọ́ máa sá lọ ṣùgbọ́n wá ní kọ́ máa lọ yẹ ti Yakubu wa lọ ibi tó ti wá lọ lọ́wọ́lọ́wọ́ tó ń lọ ló ń sùn ní ojú oorun so sísùn tó sùn ní ojú oorun ó lálàá pé òun dé àárín ibi tó ń sùn sí yẹn òun láwọn yàtọ̀ tó ń gun sẹ́wọ̀n lọ tó ń sọ̀kalẹ̀ wọn gun sẹ́wọ̀n àárín yẹn náà dẹ̀ ní ibi tí àwọn màláìka bẹ̀rẹ̀ ọlọ́run ní kánà bí gbé láti Mákà ṣé kọ̀yọ̀kẹ́yìn ogun sẹ́wọ̀n láti Mákà ọlọ́run òfin bẹ́ẹ̀ sílẹ̀ ibi náà ó ti lè gun sánmà lọ wà ní sẹ́ńtà wà ní bẹ́tẹ̀ ibi inú mọ́sáàsì máa dà ibẹ̀ ni àwọn tó ń jẹ́ àwọn màláìka bẹ̀ náà ń gbà sọ̀kalẹ̀ wá sórí ayé so ibẹ̀ náà ló ti ní wọn lọ́wọ́ ti ní kọ́ lálá lọ́wọ́ náà bí wàá gbà kó gbà gun sánmà lọ lórí kúrò ní káàbà lórí kọ́ wá bẹ́ẹ̀ kó wá gbà gun sánmà lọ ibẹ̀ náà ń rí pé àwọn kan gun sánmà wọn ju iṣẹ́ nìkan ìlànà wọn gbà bẹ̀ lọ wọn pa bẹ̀ padà bọ̀ sọlọ́ wa ni pé kí àwọn ọ̀rọ̀ kan máa wá bá kó máa ṣàlàyé fún yín pé ibi yìí o so yóò padà di kí ni o ilé ọlọ́run so wá fi òkúta kan ṣe gẹrẹwu síbi ilẹ̀ ayé yẹn so wá lọ bí tí wọ́n wá lọ ó lọ ìgbà tó lọ ó ti sàmì síbẹ̀ ó lọ ó sàmì pé pé ọlọ́run bless ó padà wá wá padà dé ọlọ́run ti bless ẹ̀ ààyè yẹn náà ni ó wá lọ rà lọ́wọ́ ẹnìkan tó ní so wá kó gba àwọn ọmọ rẹ̀ pé àárín ẹni tí wọ́n máa gbé sọ́dọ̀ tó pàdé bí tìmọ̀ gbà sí ọlọ́pàá náà ló fi yàkú sọ́dọ̀ ọmọdọ́mọ rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ibi wà ní bí tìmọ̀ so ó ti jẹ́ pé ó ṣẹlẹ̀ nìyẹn so ilé jẹ́ pé yàkú ló fi foundation rẹ̀ lélẹ̀ so àwọn ọmọdọ́mọ rẹ̀ náà wọ́n wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ so bí àlámọ̀rí yẹn bó ti wá nìyẹn tó jẹ́ bẹ́tùlù masdaq ilé àwọn tó ṣe wípé lẹ́yìn ọ̀rẹ́ yìí so ní ọ̀rẹ́ yìí ọ̀tọ̀ ní bẹ́tì magdas ọ̀tọ̀ ní mísírọ̀ mísírọ̀ ni Yusuf ti lò gbà so àwọn ọmọ Yakub padà wà fún apàdà lọ sí mísírọ̀ tí wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n ti gbàgbé láti fi bẹ́tì magdas yẹn tí wọ́n ti fi sílẹ̀ so ọlọ́run bá wa dáhùn padà sí bẹ́tì magdas yẹn làwọn bí júù mi sọ yìí pé àwọn làwọn ní Jerusalem so ìgbọ́dọ̀ <laughs> pàánù sọ pé Jerusalem yìí o àwọn ni àwọn ti kí ni o àwọn làwọn ní. sí ọlọ́mọ àwọn ọmọdé wọn padà sí ààyè yẹn padà bẹ̀tẹ̀ àwọn akẹ́tì àwọn akẹ́tì ń gbé bẹ̀ náà àkànná wà bẹ̀ tí Yakubu náà bá ń bẹ̀ sẹ́pẹ́ ibẹ̀ gẹ́gẹ́ náà lù tiwọn náà sẹ́kẹ̀ Yakubu gẹ́sẹ̀ lù rẹ̀ ni ọ̀rọ̀ ni ó dé bẹ̀ ni sàwọn tó ń gbé bẹ̀ àwọn lọ́rọ́ àwọn àwọn wà lọ́wọ́ nílẹ̀ náà <laughs> so ọlọ́wọ́ so fọlọ́ ọmọ àwọn kan náà ń gbé bẹ́ẹ̀ àwọn kan náà ń bẹ tẹ́tẹ̀lẹ̀ àwọn kan náà wà ń bẹ tẹ́tẹ̀lẹ̀ ṣùgbọ́n àwọn jẹ́ àwọn ẹbí ọlọ́run láì ti jẹ́ àwọn ẹbí ọlọ́run ọlọ́run máa ń jẹ́ kí àwọn tí ó kọ wọ́n hàn lórílẹ̀ ayé kí wọ́n kún ó darí àwọn àyè kan so bẹ́ẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ ló jẹ́ ibùdó náà wà Yusuf padà wá darí ó padà wá di ọba àti kó jẹ́ ẹ̀sẹ̀ kó jẹ́ igbákejì ọba ó padà wá dọba so àwọn náà padà wá ń di pé wọ́n ń ṣe kinní so látara bẹ́ẹ̀ àwọn ọmọdé wọn di ọba nílẹ̀ mi sọ̀rọ̀ sọ àwọn náà gbé àwọn alá ní ọba gẹ́gẹ́ èdè lẹ̀ àwọn tó mọ sọ́ọ̀sì kìí tó wọ́n gbà kó máa sọ wọ́n dẹrú hmm. so kọ́lọ̀ tó wá jọ kékeré mú sọ́dún àìsàn àdé so tó kó náà wà lára àwọn ọmọdé ọmọ ànábì ọlọ́run bá tó yẹ pé yakub àti so náà mẹ so bọ́lá bá ti ṣe gbogbo ẹ̀ nìyẹn so ọlọ́run náà ni ọba tó yẹ pé òwe tó wú ẹ̀ ó dáná bí agbára wọ pé ẹ̀sìn ẹ̀sìn kankan náà ni ṣùgbọ́n àwọn Júù so àwọn náà ni wọ́n nù àwọn náà ni wọ́n jẹ́ ọ̀tọ̀ ọlọ́run ọba jù lórílẹ̀ ayé tó kí wọ́n ti ní gbogbo nǹkan láwọn ànábí ọlọ́run ọba wa àwọn náà ànábí ọlọ́run ọba tó pọ̀ jáde lára wọn so wọ́n ní páàkì gbogbo nǹkan láwọn ọba ti sọ pé yọ̀ọ̀sẹ̀ ìtayé òfin parẹ́ wọ́n lọ́dọ̀ wọn so lórí bẹ́ẹ̀ wọ́n á jẹ́ kébì sọ́lọ́run so wọ́n fi ń da orílẹ̀ ayé wọ́n mọ̀ nípa sílá wọ́n mọ̀ nípa gbogbo ẹ̀ so ọlọ́run bá yẹ kí gbogbo nǹkan yé wọn kò sí tí ò yé wọn so àwọn tí wọ́n kú ò níbẹ̀ wọ́n kú ò ní àkókò wọ́n dìde wọn lọ sí Mádínà wọ́n wá bí wọ́n gbẹ́rọ̀ máa ní ànábì ìgbẹ̀yìn ó ti jáde wọ́n jáde bẹ́ẹ̀ àwọn Júù ni wọ́n dẹ̀ lọ dúró ní Mọ̀dínà àrẹ́bí ìyá bàbá bàbá wọn débẹ̀ wọ́n bẹ́ àwọn ọmọ ẹlẹ̀ bàdó yá o padà gbà náà ni o padà gbà má rẹ̀bi náà ni àrẹ́bí gbàdà tó ní wọn kó Mọ̀dínà náà ni o padà pọ̀ pọ̀lọpọ̀ ní wọn tó wọ́n ti mọ̀ tàn pé àníbí ọ̀rọ̀ bàbá wọn jáde ni tó látara bẹ́ẹ̀ so ìtàn ní so pọ̀ bẹ̀tẹ̀ àwọn nájà àwọn nájà àwọn Yẹ̀húdí àtàwọn nàṣọ́rọ́ wọ́n ti yí sókèrè wọ́n ti yí ìwé Ọlọ́run ọba wọ́n ti yí ipò so gbogbo á pé ìdáǹtẹ̀ lórí kí ni o bẹ́tùlẹ̀ eh, makda so àwọn jù ń gbà pé bàbá bàbá àwọn ló di kí ni o bẹ́tùlẹ̀ ayé àwọn náà bẹ̀ o rẹ̀ pé àwọn ti kúrò bẹ̀ wọn ò láyè yẹn gangan lórílẹ̀ ayé ìtàn níwú ìtàn òun náà ni pé àwọn tó nílẹ̀ ti wà ńlẹ̀lẹ̀ bàtà àwọn tó wà lórílẹ̀ ayé pé àwọn jù ti sú àwọn àwọn náà wọ́n jẹ tọ́pọ̀ lórílẹ̀ ìkan náà wọ́n jẹ́ àwọn alágbára ayé nígbà náà àjọ fíkìlà ó pa wọn gan so wọn ọ̀rọ̀ ojú ti sún àwọn náà fẹ́ẹ́ bẹ́ pé wọ́n dẹ̀ jẹ́ pé wọ́n ní ìpìlẹ̀ náà nínú nínú tàn wọ́n lè jẹ́ fẹ́ kó lóye púpọ̀ ọlọ́mọba fún wọn lọ́gbọ́n fún wọn lóye àdọ́nàbà dára sọ wọn àwọn ìbọn afẹ́ kó wọn sọ wọn padà wá tọrọ àyè fún wọn láàyè láàrin yìí sọ wọn padà wá tọrọ tó pé musa gbọ́n ò lè kó wọn wọ àyè yẹn gángan bẹ́ẹ̀ tí mọ́tò lọ́mọ àdúgbò kó wọn wá ò kó wọn débẹ̀ sọ wọn tẹ̀lé musa débẹ̀ sọ ẹlòmínà náà padà olóyè pé wọ́n ṣẹ̀ wá wáyé yẹn fún wọn gan ni èké lórí ilé ayé ọ̀run ti kó láàyè yẹn wọ́n ṣẹ̀ tó wá ibi tí wọ́n tún fún wọn wọ́n ṣẹ̀ tó fún wọn ni padà ìtàn tó padà wọn aṣọ kí wọ́n ṣẹ̀ tó wá padà síbẹ̀ àwọn ń kílèmù pé ibẹ̀ gangan ni sọ́ọ̀tì àwọn oríjì àwọn so kọ́lọ̀ máa kó sáà náà so bí alámọ̀rin ti rí nìyẹn nípa ìlànà yìí náà. nípa ọ̀rọ̀ ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ibi tó ṣe fún wọn lórí ìgbà àwọn ọmọdé náà kan lè dé parí ẹ̀ nígbó lè lọ́gbọ̀n òun jọ tó kẹ́kọ̀ọ́ ọ̀dà báwo ní ìṣèlú kọ́kọ́ ọ̀dọ́ pé ẹ̀sìn náà yóò láti ní dáhùn máa ń fọ́ńtà àyàtà ṣé kò ṣe kó yà pa sí ìgbà dáhùn sọ̀rọ̀ wẹ́ alẹ́bẹ̀rẹ̀ mi àwọn àfa tọ́wọ́ fún àwọn àfa aládìí nǹkan tá a máa ń ní nínú ẹ̀sìn ni pé àwọn àfa kan wà nínú ẹ̀sìn àwọn máa ń ráìtì wọ́n ráìsì ráìsì so ẹ̀sìn yẹn ó gba sùúrù wọ́n sọ pé ntọ́ wà ní àdìsí gẹ́lẹ́ oní la fẹ́ lò má sọ nǹkan mi tó bá ti sọ nǹkan mi o fẹ́ máa di nǹkan mi nù ntọ́ wà ní àdìsí ni ànábì kọ́ àwọn sọ̀hábà ní kùnú ó dẹ̀ ka ànábì rẹ̀ pé wọ́n fi nǹkan mi kù ó kà láti bẹ̀rẹ̀ dópin báyìí sẹ́mi wà kò lọ sọ pé ẹ máa kà mí ìsì kò lọ pé ànábì sọ pé ẹ máa kà mí ìsì kò lọ pé ẹ máa kà mí ìsì ẹ jẹ́ àdúgbò ní ànábì ọ̀rọ̀ àtọ̀ gẹ́lẹ́ ẹ má jàdùn kankan fún àfa ni pé ara àà kùnúùtù àdúràwù ni kùnúùtù àdúrà ni àdúrà mi ṣe yìí àdúrà mi tún wà àdúrà mi ṣe kùnúùtù ń jọ mi ìná sọ pé ó sì kà àti èsè kínní gẹ́gẹ́ dọkọ wọn yìí ó sì kà tí wàhálà bá dún ṣẹlẹ̀ ànábì ó tún máa ka kùnúùtù fáwọn yẹn pé tí wàhálà bá ṣẹlẹ̀ àwọn ẹni kan máa ka kùnúùtù pé àwọn ẹni báyìí ọlọ́run ti ra borí wọn kí àwọn adé sì yín kún pé kùdùtù lè lálẹ́kún nìyẹn tó ti dúró aláti máa lọ́dọ̀ àwọn afá nìyẹn ní kiri so yìí dábẹ́ bí kálù fẹ́ kà no problem kò èmi ò kó jíjà rárá nà ọ̀rọ̀ bá ti gbọ́ yé yíké ẹ̀dọ́ bẹ́ẹ̀ wí kan mí lẹ́yìn rẹ̀ tó ẹgbẹ́ àmì sọ nǹkan mi àdúrà náà ló fẹ́ ṣe so ó dẹ̀ ń kájú àgbẹ̀ ọlọ́run àlámà àrọ́bánà àti nàfi ní ọkà mọ́ ọkà gbogbo ẹ̀ mọ́ àdúrà náà ti gbogbo ẹ̀ so èmi ò fi rí pé nítorí náà tó igbe ẹ gbọ́dọ̀ tajú báyìí lọ kò sí so clear ní zima yẹn sí so yẹn la ayọ àwọn pílẹ̀ nítorí wọn àti wà nẹ́sù nìkan la fẹ́ lò so lẹ́yìn ẹ̀ kò sí nǹkan mímà so ibi tí wàhálà ti máa ń sábà fẹ́ so ó wà bẹ́ẹ̀ so nínú àbẹ́ kí wọ́n ní àgbọ̀dọ̀ kájú bẹ́ẹ̀ náà ní ṣé ọ̀nà sódì Albani náà ni wọ́n wà àgbọ̀dọ̀ kájú bẹ́ẹ̀ wà mẹ́rin so náà afá aládìí sí wọn so báyìí àwọn afá àgbẹ̀ àwọn afá àgbẹ̀ so alika tí ó pẹ̀ dáadáa yẹn pẹ́ lórí kùnú tẹ̀yàn bẹ́ẹ̀ lọ́wọ́ mi bí bẹ́ẹ̀ lọ́wọ́ ni kùnú tù so látara bẹ́ẹ̀ so kọ́lọ́ba kó sáà wọn. Thank you òun ní ìtọ́lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ti kí ìyẹn kù àwọn ọdún ìwà àbẹ̀bẹ́sì wà lọ́sọ̀rọ̀ àbàrà mi nǹkan tá àárín náà ni pé tí ó wà nínú tíà òun náà ni pé òṣìṣẹ́ ọlọ́run ọba ó bẹ̀rẹ̀ ààwẹ̀ pẹ̀lú rírí oṣù yóò sì parí ààwẹ̀ pẹ̀lú rírí oṣù àwọn tó dẹ̀ lẹ́yìn òṣìṣẹ́ ọlọ́run ọba Ibn Abbas a máa gba ààwẹ̀ yìí lọ títí títí tá a fi rí i oṣù tí Ibn Abbas sọ nìyẹn ṣùgbọ́n àwọn àfáà náà ti jà lórí pé oṣù mélòó ló máa ń jẹ́ àìmọye wàhálà ló ti ṣẹlẹ̀ síwájú tẹ̀tẹ̀lẹ̀ ṣé twenty nine gan ló gbọ́dọ̀ jẹ́ ni àbí thirty so ẹ̀rí òun náà ní wípé ìṣọ́lá ọba ní oṣù a máa jẹ́ twenty nine àti máa jẹ́ thirty kò lè wá sọ pé bí àwọn eléèbù kò sọ pé Eh, eléyìí twenty nine iye báyìí twenty nine eléyìí kí ni iye báyìí ní thirty. tómi oṣù rọmọdán nìkan la máa ń jiyàn lé lórí jù àti ṣàbán tó súnmọ́ lẹ́yìn rẹ̀ kò lẹ́nu ọ̀gá ló jà tí wọ́n á rọ̀ mu ìgbé wọ́n á rọ̀ o twenty nine àbí thirty ẹ máa ń sùn ẹ eh, o twenty nine àbí thirty ọ̀kan wa ṣàbán ọ̀rọ̀ àdúrà dìgbẹ̀yìn tóbi jẹ́ pé àwọn èèyàn ní àwọn ọdún tó ti lọ sẹ́yìn ara problem ta láwọn ọdún tó ti lọ sẹ́yìn nìyẹn àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n máa ń sọ oṣù lójú sánmà ní oṣù àwọn yẹn ti sọ wọ́n kàn sọ̀rẹ́ dà ní oṣù táwọn èèyàn lò lórí ayé àkàrà rẹ̀ pé wọ́n ń sọ oṣù lọ́dọ̀ wa ń bí sọ lójú sánmà wọ́n ń rí wípé <laughs> nígbà náà wọ́n ń rí wípé oṣù yẹn gbàdá bẹ̀rẹ̀ àwọn oníkìnnà wọn fàrẹ́ pé gbàdá bẹ̀rẹ̀ àwọn yẹn yọ̀dá bẹ̀rẹ̀ àwọn gẹ́gẹ́ àwọn agbá yìí pé twenty nine ṣàbán abẹ́ẹ̀kọ́ nìyẹn àwọn agbá yìí pé yóò yẹ ní thirty ṣàbán thirty bẹ̀rẹ̀ àwọn yẹn sẹ́gbẹ́ oṣù ju àìnáṣẹ́ kí ni o ọ̀nàdẹ̀ ọ̀nàdẹ̀ wò lójú sánmà ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ àwọn yẹn ah, máa ń gbà àwọn yẹn máa ń ti gbogbo ẹ̀ fúlàní ti ń wọ́ọ̀ṣì oṣù yìí bọ̀ àwọn ò rí láì lórí ẹnì kankan tó ibi tí problem wà ní pé problem ti di uh, problem oṣù ti di wàhálà tọpọ àwọn àpòwò ara jẹ́ mùsùlùmí kò sí káàdì kó rajọ kò sí ọrùn kẹ́nìkan kọ́ ẹ pé òun fẹ́ máa ti dààmú lórí kíní yẹn káàtì ẹ̀ mọ́ bí dá lọ ẹ̀yẹ lórí oṣù yẹn ká mọ́ bí dá lọ lórí oṣù ànímọ́ ní problem ẹ̀yẹ ní sẹ́ ànímọ́ ṣe kíni o ànímọ́ ní problem ní orí oṣù yẹn ká mọ́ bí dá lọ so kò ní sí wàhálà kankan lórí oṣù yẹn dábàá nígbà ṣùgbọ́n àwọn èèyàn ò jẹ́ kí a máa gbé oṣù ilé ìgbọ́lò ti jẹ́ oṣù ilé ìgbọ́lò oṣù ilé ìgbọ́lò ti jẹ́ ìkànnì ẹlẹ́ẹ̀kejì ni pé níta àtúndé sọ pé àwọn èèyàn ń lò ní ìsìn òun náà ní kí a mọ̀ yí pé ìmọ̀ òde òde ó ti fẹ́ jù ìmọ̀ bá mú wa ó fẹ́ jù ṣé ìmọ̀ yẹn ti wá takò àdíìsì ni pé kárí oṣù ẹ̀díntín wọn fẹ́ fẹ́ yọ ni pé kí a tó bẹ̀rẹ̀ àwẹ̀ kárí oṣù tàbí parí àwẹ̀ sókè lẹ́nu sẹ́yìn sẹ́gbẹ́ ìmọ̀ yẹn bá wá takò àdìsí yẹn bìkọ́ níṣẹ́ pé ìmọ̀ ní ayé ti wà scientific ní ìsìn so nígbà táyé ti rí báyẹn káwá wò yí pé nǹkan tí wọ́n rí ni yí pé tó sọ ọba yọ engine àbí nǹkan kan ni wọ́n fi wò ọ́ wọ́n ti wò yí pé oṣù yìí o bí ó ti gùn tó kò lè gùn ju báyìí lọ so ọ̀rọ̀ yóò gùn ju báyìí lọ nǹkan náà kù dáa sí àwọn èèyàn bẹ́ẹ̀ ní kẹ́kẹ́ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ṣerú nǹkan tó rú ju báyìí nítorí ni pé kó kó tú ẹ̀ òfin sàyè ẹgbẹ́ mi rẹ̀ kí gbogbo ayé ọmọ nǹkan tí wọ́n ń wò tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò lè yà wá lẹ́nu pé òṣọ́rọ̀ máa ní pé a padà máa tẹ̀lé àwọn tí èsì mùsùlùmí tán yányán lórí gbogbo àlámọ̀rí wa à ní ṣe tán láti ẹbí káwọn gangan ó gbìyànjú láti wá nǹkan ẹ̀ fúnra wa so gbogbo nǹkan tí àtàn àǹtẹ ká máa gbìyànjú lé lórí àgbìyànjú ẹ̀ àwọn kan ló ní sáyẹn fún ẹnìkan sọ ní mọ́ọ̀sì níbi onígbàdá jiyàn gan àyàn lórí ìsinú ẹnìkan wá mú ẹ ibi tá à ń lọ yìí ẹ ìkíní ni ó ní sáyẹn ìsinú fún wa íńtánẹ́ẹ̀tì ẹ̀ẹ́dínlẹ́ẹ̀ni ó ní sáyẹn ìṣàwùrù fún wa wọ́n ní five twenty five ní ìsàrí tó. kò sẹ́ni kankan tí ń wo pé àgbájá ìgbà lọ yọ níbí mọ́ kò sẹ́ni ni wọ̀ mọ́ so kí ni kí ni wọ́n sọ bá ń sinú nísìnyí seven oh five kí ni ni kan so àdìkan ni pé lóòótọ́ ni wọ́n ń ráìtì ṣùgbọ́n mi wà lọ́ọ́ ṣe kó ẹ máa sì sínú sínú ẹ̀sìn máa ti sàrí jẹ́ tó wọ́n kàn ṣe máa. ṣùgbọ́n àti pé àwa náà àjókòó yí pé àjókòó láti ṣe gíní o láti ṣe pé àwa tẹ àjókòó ọ̀dọ́ tí wọ́n ń bì í ìdọ́lẹ́ bá ti gbé wá àti kankan mọ́ nǹkan tó gbé wá yẹn ó ti tó wa káàdó tẹ̀ wá ṣègbìyànjú pé lóòótọ́ làwọn kìíní tiẹ̀ máa ń ra ìjà àwọn náà tiẹ̀ wà láwọn yẹn kẹ́lẹ́ pé wọ́n ń wò gbà tí yọ fájìrì yọ ó sì ibi tó ti yọ báyìí káwọn tó bá wà ń Ṣakí ni a máa ránṣẹ́ sí ni pé ìgbà tó gbé fóònù ti wà téèyàn pé Ṣakí tẹ́lẹ̀ tẹ́ ìbẹ̀gbẹ́ bẹ́ẹ̀ tẹ̀pẹ́rẹ́ sọ ok ní ọ̀dọ̀ yín táìmù wo gangan ni àlùfájàrí yọ pẹ̀lú kẹsàn-án gbé wá fún wa yìí kò lẹ́nu nǹkan tí mo bẹ̀ mọ́ nínú kíní kan kò lẹ́nu nǹkan tó ṣiṣẹ́ lórí ẹ̀ mọ́ àti wọn fọwọ́n bá bọ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ ní ìsinmi àwọn ìpín nǹkan tó clear sáwọn èèyàn wípé táàtì lóṣù yọ jẹ́ o pẹ̀lú Eh, irinṣẹ́ náà yẹn tó dì tẹ́tì ní ìsìn báyìí tó ti sọ fún abóṣù tí wọ́n ibi ó ti máa ń bẹ̀rẹ̀ tó máa ń dópin tó ti máa fẹ́ mọ ipa ìrọ̀lẹ́ wa wò so mi ò pé àwọn afọ́jẹ́ tó jókòó wọ́n wò pé kí ni ìṣẹ̀lẹ̀ tí wọ́n sọ̀rọ̀ lé lórí so wọ́n dẹ̀ wọ́n èyí eh, tó fẹ́ ṣòkù sí àwọn èèyàn wọ́n wá kàn mọ́lẹ̀ tó kílẹ̀ ní ti náà nígbà tó ń gbàgbọ́ níwọ̀n lé pé àwọn afá gangan àwọn adájọ́ afá àwọn tó ń jẹ́ àwọn afá kan ń jẹ́ àwọn tó ń jẹ́ kínní wọ́n ẹ̀ tá a máa ń wò tá a máa ń ka tí a lè ní gbogbo nǹkan tán yẹn kò sẹ́ni kan ló lè gbogbo nǹkan tán yẹn. ẹ kàn máa bẹ́ẹ̀ máa fa ẹ kàn máa ṣe gbìyànjú ẹ kàn tó ní pé ah, ọ̀rọ̀ kan tún nìyí tẹ́gbẹ́ tún lè ṣàǹfààní bẹ́ẹ̀ ló ti sọ̀rọ̀ sáwọn afá tó ṣáájú lọ. ẹ fara rí kẹ́lómi ó fara tún tí tẹ́tì nǹkan míì jáde tó tún lè ṣàǹfààní nínú tí àná lòsí wà nínú ọ̀rọ̀ ànábì náà lòsí ọ̀dẹ́rẹ́ mi lè má ronú tó lè má ronú sínú àdìsẹ́ ànábì tí wàá sọ ọ́ lẹ́ẹ̀lẹ́ẹ̀kẹ́ àálò ah, ẹ́ńjìnì tá a fi máa rọ́ṣùn fáwọn sọ pé thirty ní ẹbí nílẹ̀ àwọn afa ṣùgbọ́n tí wọ́n bá ti lè gbé wàhálà yẹn nílẹ̀ àwọn afa rẹ̀ wàhálà pé àwọn náà kí ni intanẹti bẹ sọ kí ni kọ́dọ̀ bẹ sọ lé lórí so challenges ló máa jẹ́ fún wọn lájẹ́ pé kí wọ́n máa dààmú lórí ẹ̀ kí wọ́n máa ronú sórí àdìsí pé kí wọ́n á fẹ́ ṣẹlẹ̀ kí wọ́n á fẹ́ tẹ̀. lọ́dọ̀ nípa ẹ̀rọ ìgbàlá kan dìde pé ààrẹ yóò di tààtì nǹkan náà sọ ni pé ara àwọn ò lè gbà ọ́ ara ẹ̀ lè gbà pé yóò di tààtì àbí yóò jẹ tó ìjọba bá tó parí so tó bá tó ṣẹlẹ̀ yóò máa bá mi kùtù jẹun nígbà yẹn so wọ́n náà àwọn ìbéèrè ayé musa yẹn wọ́n sọ pé iná àtọ̀ ìyáre lọ bí musa wà mọ́ mọ́ àwọn so àtàtọ̀ yù àwa náà máa ń ṣe ilẹ̀ yorùbá mọ́sálà ń sìn èèyàn kọ tẹ̀lé kó padà sílé bíbí ní kúlọ́jú lọ́jà ìyàwó yẹ̀ wọlé ọkọ lójú iṣẹ́ yẹ kọ́ máa yẹ mọ́ ìyàwó yẹn so kí ni kúkú kí ni yẹn gan-an kí ni yẹn nínú Islam ṣé kúkú ni àbí mọ̀ á sí ẹlẹ́ẹ̀kejì ni pé inú àdìsàn àlọ́bí yìí sọ àdìsàn yẹn lọ́wọ́ wa pé là ájúwa wà là á mọ̀ àdìsàn ẹ̀kún díẹ̀ tó mo wá wo má náà ájúwa yẹn ó túmọ̀ sí contagious disease tó àlọ́bí sọ pé ṣé àlọ́bí sọ pé kò sí contagious disease láwọn dókítà sọ fún wa pé àwọn àdí àwọn disease kan a lè contact ẹ̀ ìfẹ́ tèmi mọ́wọ́ ju àdìsàn. àlọ́bí sọ bẹ̀rẹ̀ mi àrùn tó lè ràn ọ̀nà jẹ́ bẹ́ẹ̀ so eh, alákọ̀ọ́kọ́ ìbéèrè yín òun náà tàtọ́ yúrò so òun náà ni pé kí èèyàn ó wòye pé nǹkan kan ló fa wàhálà tó ṣẹlẹ̀ síyàn ìṣesí yorùbá tí ó sì èméjì ń lẹ tí a bá kó dénú ilé kan wọn ni pé ilé yìí ó gbé àbí ó gbé ọ tó bá ra mọ́tò owó òfin e só àbí ó gbéyàn tó bá fẹ́ yàwó òfin e só àbí ó gbéyàn sisi yorùbá ni innama ta'irukum inda Allah tàbí ó bá káyàn ọ̀dọ́ lọ́run ti wá kí mùsùlùmí onígbàgbọ́ bẹ́ẹ̀ ìgbé kìí ṣe pé kíní yẹn ni ó ń gbé yàn tí mùsùlùmí bá ti wá lọ jẹ́ pé kó gbàgbọ́ rẹ̀ kó rẹ́ ó sọ pé kíní kan ní ń gbé yàn ó ti ṣẹbọ sọ́lọ́run ó ti ṣẹbọ sọ́lọ́run so nǹkan lọ́kàn yẹn ni pé ẹbọ wọ́n ń tẹ̀léra wọn náà ni wọ́n tóbi jura wọn lọ ẹni tó jẹ́ pé ó gbé kíní báyìí tó ní pé Ṣàngó ló fẹ́ lọ gbé fún àbí ibìkan ló fẹ́ gbé lọ bìkan sẹ̀gbẹ́ tí ẹ̀ ń tún tóbi bẹ́ẹ̀ lẹ́ni tí báyìí kíní yẹn inú kíní o inú kọ́sìlù ní wà inú ẹ̀mí ò ní wà sẹ́gbẹ́ ọmọ èèyàn tí wọ́n bá dẹ̀ sọ fún ó lè padà ṣe kíní bẹ́ẹ̀ so òun náà ti ń sẹ́gbọ́ sọ́lọ̀ tí ó máa jẹ́ pé ó ti lẹ́tọ̀ọ́ bó jí àwọn àjọ lọ ṣùgbọ́n tí ìmánì bá sẹ́kù lára rẹ̀ tí ó dẹ̀ àwọn kan ló ṣe ṣùgbọ́n ẹni tó jẹ́ bó ṣe bọ gangan sẹ́gbẹ́ ẹbọ tó wà back tí ò sí èméjì mẹ́ olóògbé tó gbé nǹkan kan báwo ló tàbí ṣe gẹ́lẹ́ sọ̀rọ̀ gbé fún kankan ìyẹn gangan lẹ́bọ tó tóbi tí ò sí èméjì mẹ́ so ọlọ́mọ táwọn oní táwọn àríyàn gbé òṣàkan sínú ilé báyìí olóòlèyàn ń ṣe fún àwọn kan fún so látara bẹ́ẹ̀ ìyọ́ ni bẹ́ẹ̀ o lè padà jẹ́ tó ṣe yí pé ẹgbẹ́ ẹgbẹ́ ń ṣerú ẹbọ báyìí wọn lè lọ rárá láwọn tó gbé àwọn ẹbọ tó yẹ kí n ká mọ́ ṣe lórí ẹ̀mí yẹn akọ́ṣẹ́ ni àṣẹ kankan ni ìṣesí ọmọ èèyàn yẹn tí ó ń dín àwọn tẹ́gbẹ́ yẹn ó ń ba àwọn aṣẹ́ wa jẹ́ nínú ẹ̀sìn ọlọ́run ọba sọ̀tún ní ìmọ̀ nípa sẹ́kù láàrin èèyàn yẹn padà ọlọ́run lè forí jiyàn o ìmọ̀ nípa sẹ́kù èèyàn jẹ́ sí ọ̀rọ̀ àtinú máa yọ dẹ̀sẹ̀ tẹ́ pé yọ̀ọ́ jẹ́ ẹ̀yìn àjẹmọ́ hmm. agbọ́dọ̀ sọ̀rọ̀ ni púpọ̀ ká máa ṣàfitì ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá ń tẹ̀lé ká máa wa bẹ́ẹ̀ so bọ́lọ̀ bá ti ní yóò rí tẹ́lẹ̀ nìyẹn so a lè sáré kọjá kádàrà wọn ṣùgbọ́n àwọn olè gbà kí wọ́n sọ pé àwa la kẹ́sẹ̀ burúkú kan wọlé nìkan oníyàjọ́ tẹ ti dé o ẹ̀yin lẹ kó wa la bàmí àwọn agbóhùn lè gbà bẹ́ẹ̀ káwá fẹ́ sọ bẹ́ẹ̀ sẹ́yìn mọ́ àyàfi ìjọba pé olókẹ́sẹ̀ burúkú wọ ọ̀dọ̀ wa ń gbà tó so nǹkan tí ò sí dáadáa ni sọta gbọ́dọ̀ máa ṣọ́ra fún nìkejì so àdìsẹ́ ẹlẹ́kejì òun náà ni pé òṣìṣẹ́ ọlọ́run bá ní pé kò sí àrùn kankan tí máa ń ran ẹnìkejì àdìsẹ́ tó fìdí mọ́lẹ̀ kí ló fà á àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà àwọn gbàgbẹ́ òṣìṣẹ́ ọlọ́run máa sọ pé àrùn kò lè dáràn fún ara rẹ̀ táwọn afáǹsọ nìyẹn àrùn olè ṣe kí ni o kò lè dáràn fún àtọ́gbà dìbò kan wà tọ́jú pé àdébí ni pé ẹ gbọ́ kó ẹ tó lálàáfíà pẹ̀lẹ́ tá a rẹ̀ ń ṣe ẹ tẹ̀ pé tìmọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí àwa fi lè kó ẹ̀rígẹ́ ní sinmi láì àǹtọ́ lálàáfíà pẹ̀lẹ́ tá a rẹ̀ ń ṣe àárẹ̀ yẹn ẹ̀rígẹ́ ní sinmi láì ó lè bọ̀ sọ́dọ̀ ẹ̀nìyẹn tú eléyìí pẹ̀lú èèyàn ọ̀bà tí ń bẹ̀ àwọn tí ń gbà ara bá gbà yìí pé àrùn ẹ̀rígẹ́ ní ẹ̀yàn bàjá dónú lé rẹ̀ báyìí yóò dé wa bà ní sọ́wọ́ àrùn olè wá láti nìkan fára rẹ̀ tó jẹ́ tó mẹ́nìkan tó jìnnà sí yàn kọ́ wá dé wá báyàn kàtà wọn fà tó yìí sí ni yẹn. ṣùgbọ́n àwọn ẹni náà sọ pé ẹ gbọ́dọ̀ kó ẹ má máa kó wọn pọ̀ mọ́ra wọn ẹ̀yin lẹ́yìn ti sábàbí tí àrùn fi ń ṣe kí o ti fi ń ràn láàrin ara yín torí pé kí ni o bóyá ẹ dárùn mú ẹ wá lọ yí pọ̀ mọ́ ẹ wá ń ṣe pọ̀ ẹ̀yin lẹ́yìn sábàbí rẹ̀ àrùn tẹ́lẹ̀ kẹ́ bá jìnnà síra yín àrùn olè ṣe kí ni o kò lè dá dìde fún ara rẹ̀ kọ́ wá ṣe kí ni o kọ́ wá yín lọ́jọ́ àlè dá dìde kan súnmọ́ àdìsí tó pamọ́ ara wọn ni ọlọ́mọ kò fún ọ náà àgbóyè náà. إن شاء الله تتواضع بنا ما بنقول لهم أنا كويس وأنا كلامي بحمدي إن شاء الله